أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله تعالى وبركاته a dá ọpẹ́ tó pọ̀ fún ọlọ́run a dẹ̀ tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa sallallahu alayhi wa sallam ìkẹ́ àtìgẹ́ ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí ó bá ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìgbéǹde alkiyama abẹ́ ọlọ́run ọba àlékè ọlá gbogbo àwọn ìgbìyànjú wa lọ́sàn àti lóru kó lè já sí pé lítẹ̀kú nà kalimatullahi ìyàlẹ̀ òlìyà kó lè jásí pé tọ́lọ́run ọba àlékè ọlá òun náà ni yóò tóbi kọ́lọ́run kó gbà lẹ́sìn lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa ọláàlá haúláwàlá kò wátá ìlàbílà ìlàlẹ́ ìrọ̀bí so ní òní pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ní ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́jọ́ mẹ́ẹ̀ẹ́dógún mẹ́ẹ̀ẹ́dógún tó máa ń wáyé ní mọ́sálásí ọlọ́nkẹ́mi Central Mosque ní ìlú Ìbàdàn wambi láàrin aago méjì sí aago mẹ́rin a tún gbéyẹ̀wò lónìí ọ̀kan nínú àwọn agbọ́nrin tó yẹ kí kálukú wa ká ṣàkíyèsí ẹ̀ kọ́lọ́n kó jẹ́ kó wúlò fèmí tí màá sọ àti àwa tí a gbọ́ òun la ní àfáàtún filibuyoti àfáàtún filibuyoti àwọn aburú kan tí máa ń lọ láwọn inú ilé. tó já sí pé ìyẹ́jìbò làhádàrú mìnìhà ìyẹ́jìbò làhádàrú mìnìhà ọjẹ́ túláàsì ọjẹ́ dandan káwa ó sọ́ra fún káwọn aburú yẹn ọmọ máa lọ nínú ilé tiwa jẹ́mọ́ mo ká gbọ́n tá a fẹ́ sọ iye sẹ́rí tá a bá ń sọ̀rọ̀ àfáàtì pé aburú sẹ́ẹ̀rí ń táwọn akàkà burú nu àwọn mùsùlùmí ọmọ ìyá wa kan tí ẹ̀sìn ò tóbi lọ́dọ̀ wọn tó nǹkan àbí tí wọn ò gbàgbọ́ yé àwọn ìlànà súnà wọn lè mọ̀ rí sábúrú ní ló fi pé ká tó pe nǹkan kan láburú kìí ṣe kan ní tí ó pè láburú ìjọba pé tá ni ó pè o jàmọ́ ẹ̀dín fún yín lápẹẹrẹ tí mo bá bí àwọn ọmọ obìnrin tí wọ́n pọ̀ ẹ máa wò mí o gbogbo àwọn ọmọ mi obìnrin tí wọn èjọ ọmọ ọdún mẹ́wàá lọ wọn è bàlágà rárá wọn è máa ṣe nǹkan oṣù tó bá sọ̀rọ̀ láti bàlágà bóyá arọ́mọ ọdún mẹ́wàá nù wọn arọ́mọ ọdún mẹ́jọ arọ́mọ ọdún mẹ́fà bóyá obìnrin ni mo bí tọ́pọ̀ lápẹẹrẹ gbogbo wọn wá ń lo nìkan ọ̀bù láì tí ìwọlé ọkọ láì tí the dé secondary school lọ́dọ̀ àwọn kan kí ni wọ́n rí sí wọ́n rí sábúrú pé ah ìbá àfáà lóhùn lọ yunifásitì nínú ilé rẹ̀ gbogbo àwọn ọmọ kéékèèké wọ́n wá ń bojú síra àwọn eléyìí sáwọn ọlọ yunifásitì báwọn sọfẹ́ kí wọ́n máa ta ògì àti ẹ̀kọ́ ni bí ẹni pé èèyàn kan níyà tí èsẹ̀lẹ́à ti ń ta ògì àtẹ̀kọ́ ládùúgbò wa sáfẹ́ ká máa ta fùfú ni èèyàn kọ́ láwọn ìyá tán wà ń bẹ̀rẹ̀ tó yẹ pé tá a bá ń ṣe kọ́nfẹ́rẹ́nsì ọ̀dọ̀ wọn láti lọ ra fùfú wọn èéfì ìṣẹ̀lẹ̀ à pé á ọ̀rọ̀ afá ẹ wàá dúró aburú tí ń lọ́nu ilé rẹ̀ gbogbo àwọn ọmọ kéékèèké wọn ti wá ń bojú tẹ bá wá ra àwọn ọmọ yẹn wọn ti wá funfun <laughs> sọ̀rọ̀ pé ẹ̀ntì bàbá ni bá orin jẹ́ kò ní kọ́ bá a ṣe kọ́lọ́dọ̀ àwọn tí máa ń kọrin ẹ̀ntì bàbá ni bá Kùránì jẹ́ kò ní kà pẹ̀lú tẹ̀ bí ìlú tá a fi kà yọ ọ̀kà ládàradà ni wọ́n wà exaggerate ẹ̀ pé ah tẹ̀ bá ọmọ yẹn gbogbo wọn ti funfun tán kìí ṣe funfun o sọ àwọn pé téèyàn bá ń bọ ara ara máa ṣe kí ni o ó máa ń fresh gbogbo àwọn ọmọ yẹn ti wá funfun tán <laughs> èyí tí òfin ni wọ́n ti fáyìn sí ó ní ah wàdúrà aburú ti lọ́nu ilé àfa gbogbo àwọn ìta pè láburú ọlọ́run ni ó pè láburú anabi sallallahu alaihi wasallam ni ó pè ní kíni o aburú ìyẹn ni màá ṣe rọra mi àtẹnìkọ̀ọ̀kan wa káwọ́pọ̀ gbá ìyá wa ṣe rí àwọn tá a fẹ́ sọ yìí ọlọ́run lè ṣàánú àwa ń bẹ̀ bóyá nítorí pàwọ́ à ń sẹ́mi láwùjọ ẹ̀sìn ṣùgbọ́n àwa náà lè mọ̀ fúrí ìtàn bẹ́ẹ̀ àwa náà lè mọ̀ ṣe kí ni o a lè mọ̀ fúrí ìtàn ṣẹ́wárírú àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí láwọn mọ́sálásí àdúgbò wa káàkiri láwọn anú ọjà láwọn àyè táwa náà ti máa ń báwọn èèyàn sọ̀rọ̀ kájẹ́ kán mọ̀ pé hùnáka àfàtọ́n filibuyut yẹ́jìbò lẹ́hàdàrú mẹ́ni ha àwọn aburú kan bẹ tí máa ń lọ láwọn anú ilé tọ́jẹ́ pé aburú ni ìtí ọ̀dá ni kò yẹ kó máa lọ́nú ilé mùsùlùmí. ó yẹ ká wà ó sọ́ra fún un ó yẹ ká ṣe kíni o ká sọ́ra fún un jàmọ́ sọ̀rọ̀ mi ti clear báwọn a lè fẹ́ ká tó mẹ́wàá ṣùgbọ́n sì kò lè mọ́ gbà wá ìmọ̀ ọmọ ní kíni o díẹ̀ díẹ̀ afa aláburú alákọ̀ọ́kọ́ nínú àwọn aburú tó máa ń lọ láwọn inú ilé lónìí òun náà ni adamul kiyam bí sọlawatil khams káwọn èèyàn má máa kírun sọ èmi sọ pé ọlọ́run lè la àwa níbi àwọn kan bẹ́ẹ̀ ìyẹn sẹ́ẹ̀tì kọ́ yẹ ká nínú àwa tá a jókòó yìí tí wọn ò ní máa kírun nínú kẹ́ni o ọlọ́mọjọ́rọ̀ wo dojú jama wàláyì àwọn ilé àwọn mùsùlùmí táwọn kí tán máa fún wọn ní fọ́ọ̀mù bóyá níbi iṣẹ́ bóyá ní skul religion islam wọn kọ́ bẹ̀ ìwé lọ́nu ilé wọn gbogbo ilé tó bá jásí pé mùsùlùmí lẹ ayé tẹ̀ máa kírun aburú lọ́nu lé yín ìdẹ́mọ̀ mọ̀rọ̀ pé táà ń sọ ilé mùsùlùmí la pé o wọn ò wá máa ṣe kí ni o wọn à máa kírun bẹ̀ sẹ́ẹ̀rì irun tá a tó sọ ìjàmọ́ ẹ̀jẹ̀ tó fi kún ọlọ́run ti lè sàánú tiwa ká máa kírun ni kọjá pé inú ilé wọn wà náà náà àní máa kí ń bẹ̀ sẹ́ẹ̀rì pé náfìlà tó lóore jù òun lèyí tá a nínú ilé kódà mọ́ ń ka fatawa baba sheikh sọ́lì uthemin wọ́n bi bàbá nípa pé téèyàn bá wà ní haram pé àrẹ́bì ní pé náfìlà téèyàn bá ṣe <laughs> ó lóore jù ọ̀nà yẹn lọ pé téèyàn bá wà ní irú haram ńkọ́ dẹ́wọ́n sẹ́yìn fi mọ́sálà mi tún a dẹ̀ ti rí pé náfìlà téèyàn bá ṣe ní haram Mákà Mádínà àti ti Aksọ́ ó lóore jà wọn náfìlà míì lọ don't be surprised báwọn àfáà ní kódà ẹni tó bá jẹ́ pé ara mọ́kà ni kọ́ lọ ṣe náfìlà nù ilé rẹ̀ gan fẹ́ lóore ṣùgbọ́n náfìlà tó bá ṣe nù aráàmù tó bá jẹ́ kọ́ yàtọ̀ sí ìwọ́ tó yẹ ṣe kí ló kọ́ ẹ̀ á rí pé yàtọ̀ ṣe kí ni o wọ́n wà ń bẹ̀ wọ́n fẹ́ ká máa kí náfìlà nù ilé wa pàápàá tàbá lè máa náfìlà òru tàbá wà ní lásìkò dùhà kí dùhà ọmọ lọ́nu ilé wa náà kọ́mọ̀ jẹ́ pé nulẹ̀ wọ́n wà á di màkọ́ bírù yóò di sàárè sàárè níwọ̀n ètí kírun ṣùgbọ́n àwọn ètà ń sọ nìran ọ̀ràn yàn gbogbo ẹbí mùsùlùmí ilé mùsùlùmí tírun ọ̀ràn yàn ọba ti máa lọ́ńbẹ̀ ẹgbà pélé yẹn kíní lọ́ńbẹ̀ jẹ́ mọ́ o àfàt aburú ni ìyẹn lànà bí wa Muhammad sallallahu alaihi wasallam mo rú àwòládà kọ́mọ sọ̀láàtà lè sábọ̀ ẹ̀ anábì nínú ilé yín àwọn mẹ́ta ti lè pé seven years ẹ pa wọ́n láṣẹ kan máa kírun wàdìrìbú um àlẹ́hà lè àṣírin tán bá wá dọmọ ọdún mẹ́wàá tí wọn ò bá kírun ẹ já wọn lọ́rẹ́ kìí ṣe pé wọ́n ní ẹ pa wọ́n ẹ bá wọn wí dọ́rìbù tàdíb dọ́rìbù mọ́dá tàdíb èmi máa ń sọ èmi wà nínú àwọn tó tako àwọn tíọ́rìsì rọ́kàn táwọn ẹlẹ́dùkẹ́sọ̀ kan máa ń gbé kí pé èèyàn gbọ́dọ̀ ná ẹgbàá ní sùkúù èmi omi ò faramọ́ ntẹ́mi faramọ́ ni wípé ẹ mọ̀ nàmọ́ nínú ẹranko ẹ nà ní nínà pé kó fi lè bẹ̀rù ọlọ́run nínà kọ́mọ ó fi lè ní discipline ẹ lọ́wọ́ àwọn sùkúù tí wọ́n ètí lẹ́gbà àwọn ọmọ rà ń bẹ̀ wọ́n ṣèdè èmi ń lo ẹgbẹ́ sùkúù tèmi o látàn pé wọ́n iná ọmọ rẹ̀ mọ́mọ́ wá sùkúù tèmi èmi ń lo kọ́nà mo tó ní kòbòkó ń tira kòbòkó láìpẹ́ yìí ọmọ tó bá jásí pé ọ̀rọ̀ tiẹ̀ jọmọ́ kòbòkó ṣùgbọ́n àyè nàmọ́ unwisely èèyàn ọ̀nà mọ reasonably then bilhubi pẹ̀lú fẹ̀láfínà wàbí husni níyà pẹ̀lú àníyàn tó dáa jẹ́mọ̀ tí màá sọ yọ àníyàn tó ṣe kí ni o tó dáa kó lè yaare lọ́la èkú ṣe pọ́ jẹ́mi lọ́wọ́ bàbá rẹ̀ ò sì jẹ́mi lọ́wọ́ ṣùgbọ́n kó lè yaare so kèyí ṣe kí wọ́n ní ká nàmọ́ sí léṣe nínà tẹ́ fi kọ́ lẹ́kọ̀ọ́ jẹ́mọ̀ ẹ̀gbọ́n tá à ń sọ yé ìyẹn ni bàbá sọ́lá lùfèmín nínú àwọn àlàyé wọn tí mo kà náà nípa wípé nínà nínú ẹ̀sìn kẹ́ẹ̀ni dọ̀wọ́ àbí arínú àwọn àáfàá náà tani pé wọ́n fẹ́ lu àdìtì Anas bono Malik torí asalam ko fọwọ́ ka òun rí pé kò nídìí kéèyàn ọmọ ná ọmọ àwọn àáfàá kan náà ájú rẹ̀ so orí bẹ́ẹ̀ ni mo àgírí ọmọ tó bá dàbí Anas èyàn nídìí kéèyàn ọ̀nà mi yé ọmọ tó bá dàbí kí mo pè Anabi tó ìyá tó kí ran ó ní ànábì ó ń bẹ láàrin ìgbẹ́ àtànàbì ọmọ tó gbọ́n bíi anẹ́sì tí ò tó tú ntànàbì ran fún ìyá rẹ̀ ò nídìí kọ́ ọ̀nà rú ọmọ bẹ́ẹ̀ anẹ́sì náà gidi ni kéwú kéwà disobedient bó ti àti pé èyí ò túmọ̀ sí pé bọ́yá òun náà wà sars ṣe rí ṣùgbọ́n mo tẹ́ pé ordinarily wà láìké sábà sars ṣe pọ̀ èèyàn even tí èèmá fẹ́ na àwọn ọmọ yòókù tí má rí pọ́mọ yẹn wà mẹ́mẹ́ nífẹ́ náà wọn torí pọ́mọ dáadáa ni kì í sábà sẹ̀ sáà pọ́mọ sẹlẹ̀ bẹ́ẹ̀ tẹ́yẹ̀ náà rò pé àwọn ah, ọmọ yìí sábà sẹ̀ torí ti ẹ̀ nìkan èyí ò sì ní àwọn yòókù tẹ́gbẹ́njọ́ tó bá pẹ́ dé gan ọmọ tí èpẹ́ dé ṣubú tí wọ́n fẹ́ na late cover ọmọ yìí èpẹ́ dé don't come late tomorrow torí ti ẹ̀ nìkan sí ni ó lẹ́sìn àwọn yòókù ọmọ sẹlẹ̀ bẹ́ẹ̀ bá jẹ́ tíṣà tó yẹ pé ó tó ọmọ eléyìí wàhálà ìké fa wàhálà alimoyim tọ́mọ́tún wá dọmọ ọdún mẹ́wàá ànábì nípa ọmọ tí ọba ti kírun ẹsẹ̀ kí ni o ẹ̀dùnà wọn ìyẹn la ṣe gbọ́dọ̀ mọ̀ pé gbogbo inú ilé tí ọba ti máa sírun tí wọn máa lọ ń bẹ̀ aburú ńlá ní ṣẹlẹ̀ ń bẹ̀ ìyẹn jáburú alákọ̀ọ́kọ́ aburú ẹlẹ́ẹ̀kejì nínú àwọn àáfáà tó ń filibu youth nínú àwọn aburú táwọn àáfáà ló ń lọ nínú àwọn ilé táwa gbọ́dọ̀ ṣọ́ra fún òun náà ni adamu kiyam biliwajibat. jibat ẹ rí pa dá ìrun yọ sọ́tọ̀ whereas ìrun náà mínàlì wàjibát ilé tí wọn ọba ti máa gbé ọ̀ràn yẹn tọ́lọ́n dúró aburú ní lọ́ńbẹ̀ kí ló jẹ́ àdá ìrun yọ sọ́tọ̀ ó nídìí iná awala mọ́ yóò há sábùbí ilé abudu yẹ́wò mọ̀lẹ́kìyà mọ́tìmẹ̀nì amálí sọ́lá àtùbù ètí wọ́n kọ̀ bí wá lọ́rùn nìran ẹ máa wo wọn ò ní kọ́ bí ọ̀gán pa pé sọ́ọ̀gbà àwẹ̀ sóòtìláwà kùránì sọ́ọ̀mọ́ sàskárù ọ̀pọ̀lọpọ̀ òbí náà ọ̀yẹ́ sàskárù ọmọ kan irun o àskárù ò nípọn tó rùn ẹ má jà ṣe mistake ìrun pàtàkì jà skárù lọ ẹ jẹ́ kírun ọmọ àwọn ọmọ yín la ẹ lè má àwọn ọmọ yín pẹ̀lú pé kán mọ̀ pé ah ò kírun kọ́mọ kọ́mọ pé inú yín bàjẹ́ bí ṣùgbọ́n àná ìlà ìwọ́ pé ò kírun ẹ̀kílẹ̀ tẹ́fẹ́ máa sunkún torí ìrun tó kí ni kọ́mọkọ́ mọ̀ pé wàhálà ni àìkírun lọ́jẹ́ ká dàrún yọ sọ́tọ̀ ìró pàtàkì lọ́dọ̀ ọlọ́run tó bẹ́ẹ̀ gẹ́ẹ́ tó fi jásí pé tó bá di lọ́dọ̀ ọlọ́run kí lọ́lọ́run kàn béèrè o ìrun ló já dàrún yọ sọ́tọ̀ ṣe wá rí lẹ́yìn ìrun àwọn wàjibáàtù ẹ̀sìn yòókù ilé tọ́mọ ọmọ tó ti bàlágà afá ọ ń bẹ nínú ṣe rí àwọn tá a bá tó bímọ obìnrin ọlọ́run kó fún aláwọn ọmọ wa tọ́jú àwọn ọmọ obìnrin tètè máa tú ọ lásìkò tá a wà yìí ẹ̀yin tẹ́ ẹ jóbin iṣẹ́ pọ̀ tẹ́ ẹ ṣe àwọn ọkọ yín ọkẹ̀ kan yín lọwọ. ṣé ẹ ráwọn ọmọ tiwa lásìkò yìí ọmọ tó bá ti ń pọ́dún mẹ́sàn mẹ́wàá ẹ ti máa expose ẹ̀ sáwọn ẹ̀kọ́ àgbà next two three years ẹ ti máa tú ọmọ yín ẹ kó máa ṣe ń jáde lára rẹ o náà máa ń pè o náà ń pè o ìtumọ̀ rẹ̀ tọkùnrin bá súnmọ́ èèyàn èèyàn lè lóyún o èèyàn gbọ́dọ̀ mọ́ fọ́kọ́kín o èèyàn gbọ́dọ̀ mọ́ wàǹkọ́rọ̀ pẹ̀lọ́kín o èèyàn gbọ́dọ̀ mọ́ wọ́kùnrin lọlé o èèyàn gbọ́dọ̀ mọ́ lórí ọ̀kadà ó yẹ káwọn ọmọ láwọn tẹ́lẹ̀ akẹ́kẹ́ ọmọ ẹlẹ́yà ẹ̀rọ ọmọ mi ìgbà tí ń bá lórí àwọn mùsùlùmí máa ń la wà lẹ́rọ àwọn sì ọkùnrin pẹ́pẹ́ àwọn ọmọ kan wèrè kan báyìí wọ́n ti pọ̀ wọ́n láti orí àkàdà báyìí ẹ mọ gbogbo ọ̀ndàwé àwọn lábẹ́ wọ́n wà sẹ̀sẹ̀ bí ẹsẹ̀ wèrè báyìí wọ́n lẹ̀ máwọn ọmọ ọlọ́kadà la àwọn ọmọ olórí wọn ti pọ̀ ní ìlú gẹ́ wọ́n máa ń rí olórí ọ̀kadà inú àwọn bíyàn ẹ̀ẹ́dì gbogbo báyìí àwọn ọyọ̀ sọ̀sọ̀sọ wọ́n lò jáàbù wèrè kan tí ò ní bòjú bí lọ wọ́n wà lẹ̀ mọ́mọ́ ọlọ́kadà la kọ̀yẹ kó níbẹ̀ fáwọn ọmọ tiwa á ti tré wọn débi kọ́ ọmọ wa ò ní máa lẹ̀ mọ́mọ́ ọlọ́kadà la ọmọ tiwa ò ní wọ eh, skẹ́ẹ̀tì olórí ibú kan tí wọ́n mọ̀ wọ ndawíà rẹ̀ ilé tó bá já sí wípé àwọn ọ̀ràn yẹn ẹ̀sìn ọmọ ń lọ rọmọdọ́nà tó ọmọ wa ń jọ̀sán mo ti rí àwọn ọmọ tán ti bàlágà tí èsè kébáyà wọn ṣe ìkóso rárá tí àwẹ̀ ọmọ wọn la ìrìn àlẹ́ àwẹ̀ ọmọ òun láàánì ah, òun ò lè fi inú òun ṣeré aburú ni kọjá pé nínú ilé wa ọ̀ràn yẹn ẹ̀sìn òní máa lọ́ńbẹ̀ẹ́ nínú ilé tiwa kò ní sí páwọn ọmọ ń ṣe tọ́lọ́run àáfàá ní gbogbo inú ilé tó bá ti wà tọ́já sí pé àwọn ọ̀ràn yẹn ẹ̀sìn wọ́n ń ra láre kí ní ìṣẹ̀lẹ̀ inú ilé yẹn o àáfàá àtàn àwọn aburú ní ìṣẹ̀lẹ̀ ń bẹ. <clears throat> ẹlẹ́kẹta nínú àwọn aburú tó ń ṣẹlẹ̀ nínú àwọn ilé lónìí àáfàá ní ní alíhtìláàtù jẹ́mọ̀ kí la pé o alíhtìláàtù ìtìlátù ni intermingling of sexes kí ọkùnrin àtobìnrin ó máa fara rora kán máa fara ro ara kò yẹ kó máa ṣẹlẹ̀ ní ilé àwa tá a jókòó yìí jẹ́mẹ̀ mọ́ṣẹ́ àṣẹ mistake o lódodo ẹ jẹ́ pé kí n pín sí méjì àwa tá a ti kọ́lé àwa tá a rẹ́ǹtì ilé àwa tá a ti kọ́lé ìwọ lọ kọ́lé rẹ ìwọ ìyàwó rẹ àtàwọn ọmọ rẹ tẹ́ ẹ̀ bá gba tẹ́nàǹtì ọ̀rọ̀ ti yín sẹ́pẹ́rẹ́ kò sì tí láàtú ní fámìlì yín ọwọ́ ń tẹ́yìn ó ṣe fàríkù bẹ́ẹ̀náwùm fìlìmọ̀dọ́ọ̀jẹ̀ tábà ti pọ́ ọmọ ọdún mẹ́wàá ẹ̀ ní jẹ́ káwọn ọmọ yín ó sùn papọ̀ jàmọ́ ẹ̀já gbọ́ dáadáa o ń tẹ́yìn ó ṣe nu o ẹ̀yin tó bá já sí pé ẹ̀yin ni láńlọ́ọ̀dù ẹ̀ẹ́dẹ̀ gba tẹ́nàǹtì kankan jàmọ́ ẹ̀já gbọ́ mi yé o kèé tó wá ṣe pé ẹ̀gbà tẹ́nàǹtì ẹ̀ẹ̀tún ní ọmọ fámílì òkèta jẹ́mọ̀ kí mo pé ọmọ fámílì kí mo pé òkèta ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń ṣe mistake àwọn ọmọ tí wọ́n lè fẹ́ ara wọn là ń kó pọ̀ pé tẹ̀gbọ́ntà búrò ni wọ́n tí wọ́n lè fẹ́ ara wọn nù ṣẹ̀ríà tẹ́pẹ́ tí kan bá ń bojú lọ́la ìkejì ò lè rójú ẹ̀ ẹ fún yín lápẹ̀rẹ̀ ká ní pé èmi àti àfáà mọ̀túmọ̀ á lé ọ̀rẹ́ mi lápẹ̀rẹ̀ ń sìn ká ní bàbá kan náà ìyá kan náà ló bí wa jàmọ́ ẹ̀gbọ́n mi yé dáadáa o bàbá kan náà ìyá kan náà sẹ́yìn pọ́nà tẹ́yìn máa gbà súnmọ́ ra wọn jù lọ bàbá kan náà ìyá kan náà gbogbo ọmọ ọkùnrin tá a fa àbá bí wọ́n lè fẹ́ gbogbo ọmọ obìnrin tèmi jàmọ́ sẹ́gbọ́n tí mo sọ yé ẹ̀gbọ́n tí mo wí àlè bàbá kan náà ìyá kan náà jọ bẹ́ẹ̀ mi àtàfà àwọn bímọ ọkùnrin èmi bímọ obe ọmọ wọn ọkùnrin ó lè fẹ́ ọmọ mi lóbìnrin nínú ṣìríà nínú àṣà Yorùbá kí mò ń sọ o sẹ́yìn pé lóòótọ́ fámìlì ni wọ́n tẹ̀gbọ́n tàbúrò ni wọ́n ṣùgbọ́n wọ́n lè fẹ́ra wọn nínú ṣìríà ni ló fi já sí pé táàfà bá bímọ obìnrin tó bá ń bojú ọmọ tèmi ọkùnrin ò lè rójú ẹ̀ sẹ́yìn pé ẹ wá mojú fún bọ̀dá rẹ̀ ẹ mojú fún bọ̀dá rẹ̀ kọ̀ bọ̀dá rẹ̀ ni ní tíṣẹ̀rí aṣọ nìyẹn èmi lèmi lè rójú ọmọ wọn ipò bàbá gbogbo ọmọ tá àfáà bá bí lóbìnrin bàbá wọn lèmi ń ṣe èmi lè rójú wọn gbogbo ọmọ tẹ̀mí náà bá bí lóbìnrin àwọn náà lè rójú wọn ṣùgbọ́n àwọn ọmọ wa ọkùnrin àtòbí wọn lè fẹ́ra wọn wọn ò gbọ́dọ̀ sọ papọ̀ tí àmìlẹ̀ Yorùbá èyàn máa mú ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò sọ́dọ̀ ìwọ tó o bá ti lè lọ́mọ obìnrin tó ti ń dàgbà kọ́mọ bọ̀dá rẹ̀ kábàá gbọ́dọ̀ rẹ̀ náà ti yọrùn wọ́n jẹ́ wọ́n wà papọ̀ bí ẹ̀ẹ́dẹ̀ dábùdó wọ́n jọ ń tẹ fóònù wọ́n ara wọn wọ́n jọ ń níjọ́ tẹ́ sí pẹtrol lè náà fún búrẹ́dì ni. alifitilat ẹni tó bá já sí nìkan ń gbé ilé yín ará yín sí sí fámìlì tó jìnnà èyí ṣe kí ni o ẹ firi lẹ́yìn kẹ́ ẹ méje kọ́ ọmọ tó bá ti pọ́dún mẹ́wàá kán má ṣe kí ni o kán má sọ̀ papọ̀ ṣùgbọ́n díẹ̀ náà wa ló kéré tá a lè tọ́jẹ́ pé irú fámìlì tá à ń gbé nìyí ọ̀pọ̀lọpọ̀ agan tá a kọ́lé gan atọ́mọ ọmọ ará àtàsọ́dọ̀ atúgbọ́dọ̀ ṣọ́ra àwọn ọmọ wa ọ̀gbọ́dọ̀ máa rò pọ̀ pàápàá tán bá ti pọ́ ọmọ ọdún mélòó ọmọ ọdún mẹ́wàá àwa a wá lọ máa ń gbalé lókè ta aburú pọ̀ ń bẹ́ẹ̀ ìwọ́kọ̀ onílé babalálọ́ọ̀dù òun náà láwọn ọmọ tán ti dàgbà àwọn tẹ́ ìjọba lẹ́pọ̀ àwọn co-tenants àwọn náà lọ́mọ ti wọn inú ilé tiẹ̀ restriction gbọ́dọ̀ wà bẹ́ẹ̀ kọjá kí ni àáfà àti ilé ẹlẹ́ àkóso free débi báwọn èèyàn kẹ̀mọ́ wọlé kọ̀yàwó rẹ̀ tàwọn ọmọ rẹ̀ obìnrin kọ̀yẹ kó rí bẹ́ẹ̀ ó yẹ kí respect ó wà fún ilé tiwa ẹwà àwọn àáfà yé ìjọ akẹ́kọ̀ọ́ sọ eh, nígbà táwọn àgbàgbọ́ ẹsẹ̀ àwọn àgbọ́yé kan àlò ta ni wọ́n bí dá tí ó wọlé àfa onífùfù àfọ ológì tí ó lọ wọlé tẹ̀lé àgbọ̀n fẹ́ rẹ̀ kọ yóò ta ni àwọn fẹ́ ra ọmọ ní kíni o abẹ́ bàtà àdàgbà ni ojú wọlé wọ́n wà o ẹ̀kọ́ rẹ̀ o ọmọ ní àbọ̀ gbà sẹ́yìn ilé tí ikhtilat tó bá ti ń ṣẹlẹ̀ tọkùnrin àtobìnrin pàápàá tí wọ́n bá ti bàlágà tí wọ́n bá jọ ń ròpọ̀ ṣìnà ó máa ṣẹlẹ̀ ọmọ àlè ó máa wà ń bẹ̀ ìbínú ọlọ́run sọ̀kalẹ̀ ara burú tó ń lọ láwọn inú ilé ni alikhtilat kò gbọ́dọ̀ máa ṣẹlẹ̀ nínú ilé tiwa torí pàdánù wa Muhammad sallallahu alaihi wasallam ó ti ní máa tààrọ́ tù fìtínátà híyà ọ̀dọ́rù alárìjálí nínú nìsà anábì ni mi ò fi àdánwò kan lẹ̀ fún àwọn ọkùnrin ìjọ mi àdọ́rù tó jẹ́ pé ló kò nira báyàn jù tó dàbí obìnrin ṣe nígbà ní àwọn ìṣẹ́lẹ̀ pa ní ànímọ́ta nàbí wa Muhammad sallallahu alaihi wasallam gbogbo tó lè fa ọkùnrin obìnrin à ń fìdí gbòdì wàláì kéèyàn sọ́ra sínà ní ọ̀ẹ́gì ìníṣẹ̀rí ọ̀sẹ̀fẹ́ ìwọ́tọ̀ ọjà àfà àwa tá a jẹ́ tíṣà tá à ń káwọn ọmọ mọ́ wà ń kọ̀rọ̀ pẹ̀lú ọmọ mọ́mọ́ intermegu mọ́mọ́ ròpọ̀ pẹ̀lú àwọn ọmọ lábẹ́ ìkìtìláàtì yẹn ni àlàkálùwà àlàkálùwà ni pé kéèyàn wà ní kọ̀rọ̀ pẹ̀lú opposite sex kò gbọ́dọ̀ máa ṣẹlẹ̀ ní ilé tiwa ah jẹ́mọ̀sẹ̀ yé láyàkùlù wà ń nà rọ́jùlò bímúra àtẹ̀lẹ̀ ìlà kánà ṣàìtọ́nù sàálìsà wọn Ànábì sallallahu alaihi wasallam ó lọ́kùnrin àtòbìnrin òní wà ní kọ̀rọ̀ èṣù ni ó sì kẹta wọn sẹ́rítẹ́ dórí àwa afẹ́fẹ́ ra wa náà kò sí mọ̀lẹ́kà náà wa ìwọ tó bá jẹ́ mọ̀lẹ́kà náà wọ́n sókè kí ni ọ mọ̀lẹ́kà kò tí dèrè wá sí lónìí ọlọ́run nìjí ó ti dè tá a fi parí kò sí mọ̀lẹ́kà kankan náà àwa tá a jókòó yìí àáfà àwọn kéṣìṣì ń ṣẹlẹ̀ wàláhì ẹni tó bá kàn lọ́mọ ẹni tó bá kàn ló ṣe kí ni lọ́mọ ọ̀fẹ́ fẹ́ yàwó ẹ sọ́ra fọ́kẹ́ ẹ máa wà ní kọ̀rọ̀ so résù fẹ́ ká bára wa ṣe ń tí ọ̀tọ̀ ara ń tẹ́ ẹ fi wá lè da petrol sí òun ni kéèyàn máa wà ń nínú ilé wa ẹgbọ́n mi o kò yẹ ká nínú wa àbáwọn mùsùlùmí ọmọ ẹ̀yà wa o ti ní ọmọ tó wà ní js one and above ọwọ́ àgbà màálìmù àbí private teacher ti ranjú lọ màmá náà ranjú lọ ọmọ náà ranjú lọ sùkúù láàárọ̀ tọmọ bá dé ní four thirty ọmọ rẹ obe private teacher ọkùnrin ni wà pẹ̀lú ọmọ rẹ nínú ilé rẹ ẹ̀yìn ọ̀dẹ̀dẹ̀ lẹ́yìn máa ń gírí bì máa o ọmọ yẹn ò tí ì ní JSS one yes or no JSS two ó ń wọjú bọ̀ díẹ̀díẹ̀ JSS three ọlọ́run ti ní kí gbáyọ̀ máa SS1 ọmọ kẹ̀ga wá ẹ lọ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn SS1 ní ìsìn wàlẹ̀ wọ́n kẹ̀ga sọ̀rọ̀ lọ ìbára tá nǹkan wọn rè wàlẹ̀ yóò àwọn ọmọ yìí bó tó ìgbà bó tó ga àwọn aláfẹ́ ìyá rẹ pé màmá rẹ adọ́lọ́jọ́ rẹ káàmù tó tó lọ fẹ́ màmá rẹ ni

ọmọ ọdún mẹ́wàá kéésì sí ẹ̀tì pọ̀ lórí íńtánẹ́ẹ̀tì àfi kámẹ́rà aláwọ̀ àlàkálùwà nọmba fọ́ nìyẹn ìkìtìláàtù nọmba tírì kílápẹ́ nọmba fọ́ àlàkálùwà inú ilé wa ara burú tó ń ṣẹlẹ̀ láwọn inú ilé òun ni káwọn èèyàn máa wà kọ̀rọ̀ pẹ̀lú àwọn ọmọbìnrin ẹ̀yin tẹ́ jẹ́yàwó náà kìí sọ mú obìnrin nìkan ó dọ́dọ̀ àfáà náà afẹ́ gbọmọ ọ̀dọ̀ obìnrin mọ́sí mistake ọmọ ọ̀dọ̀ obìnrin ni kódà kọ́ máa lo hijab àáfàá rẹ̀ ó lè fọ́mọ ọ̀dọ̀ kò sínú mọ́làkátí àwọn mọ́làkátí àìmọ̀nùwú tọ́lá àwọn àáfàá kan máa tuntun pé ọmọ ọ̀dọ̀ <laughs> àáfàá rẹ wá ń wà kọrọ even ẹfọmọ ọdọ ọlẹ irú ẹyẹ ogun tẹ ń ṣe bóyá bíi tailoring ẹ ń kọ sí oògùn táwọn ọmọ obìnrin wa máa ń kọsẹ ní kíni o ọdọ yín máa wo àáfàá tẹlẹ à jẹ kí n lo àdúgbò wa wọn kọlé sí ó ńlá ṣọ́ọ̀bù ẹlẹ́yà wà ní mùsùlùmù téèyàn bá gbọ́kadà láti mùsùlùmù ló ńlá yóò lo thirty minutes or there about torí pọ́nà ẹlẹ́yà ń yóò kó ní mùsùlùmù ní wọ́n ń ta lápẹẹrẹ yóò kó mùsùlùmù ní bíi after eight or to so yóò ti asáré láwọn ọmọọṣẹ́ lọ lẹ́yìn mọ́ gíríbì pé ìwọ ọ̀sàrẹ́ ọmọọṣẹ́ náà gbé ayé tóró pé tí wọ́n bá ti délé kọ́ bá yan ewé gúnlẹ̀ kó o ṣe ìwọ ọkọ̀ bá ń tẹ̀bálẹ̀ kọ́ pọ́n sínú kúlà jẹ́wọ́ <laughs> tó bá dé

afọ ọ̀dẹ̀ <laughs> tó jẹnẹrétọ̀ àfọ́ ní kó wo lọ láyé àdánwò tí sẹlẹ̀ ní nínú ilé yìí ọkẹ̀rí pé èèwọ̀ kọ́ ní káàfà rẹ̀ rẹ̀ ṣẹ̀rí ọ̀ta kò lè fẹ́ ìwọ lè ṣètò ẹ̀ pé àfà ọmọṣẹ́ mi ọmọ dáadáa ni ó wù mí kọjá pé lé mi <laughs> <laughs> jẹ́ ní ní ibẹ̀ ẹ̀ sàmì jẹ́ ní ní ibẹ̀ àfà ṣùgbọ́n wà rẹ̀ don't torí kálúwà ti ń ṣẹlẹ̀ ìwọ ń ta èlò paracetamol èlò ní kafenol èlò ní after seven àáfà wà nílé pẹ̀lú ọmọ ọmọ òsìlẹ́sìn kankan sàwọn ẹ̀kọ́ kúmù ní kí wọ́n á rán yọ àáfà rí pé ah, ewé tó ọmọ igi ń ṣe ó dùn bí èyí tí wùmù gan máa ń ṣe lọ ah masha allah ó ní méjọ́ tó máa bá so omi ọbẹ̀ omi ọbẹ̀ yẹn máa ń ṣe kí ni o ọmọ ń lẹ́kí lẹ́nu gidi àbá tó ní pé bá ro àmàlà gidi kè ní kọ́kọ́ bí èdè wò máa ń rò nàwá ìtì ọmọ wa wá sẹ́mi àfa ọmọ tí a jẹ ọmọ ní kíní kankan ó ní ẹjọ ń bo ní ọ́fíìsì àná sí àfọ́ sáré lọ báwo náà sọ̀kì rẹ o náà ó fi nẹ́tíwọ́ọ̀kì wọlé ní o àfáàrí ò kí ń ṣe màláìkà ìwọ ní èsì ṣe màláìkà irú ẹ̀ náà ni ọkùnrin kọ́ gba dráìfà fún ìyàwó rẹ dráìfà ni ọmọ rù ìyàwó rẹ kì í so ti yé dráìfà yọ wà pẹ̀lú ìyàwó rẹ láàárọ̀ yọ wà pẹ̀lú ìyàwó rẹ lọ́sàn-án bí ìyàwó rẹ lálẹ́ gan pàápàá irú àwọn dẹ̀dẹ̀rẹ̀ tí wọ́n gbélé àwọn ọkùnrin ọmọ ọ̀rànjú kì í ayé ìyàwó náà ti àrò àáfàá náà kú fékeré o kò kúráyè tòun gan kèé tó satisfy òun sexually yọ kẹ̀dọ̀gbọ́n máa fi sísítẹ́ẹ̀mù máa wo dráìfà ń gbé sísà àbí umu àbẹ́lẹ̀ á lọ ó ń dọ́gbọ́n yọ ọ bẹ̀rẹ̀ láti fi kọ́ máa yọ wọ́ọ́lẹ̀ dráìfà ọ̀gá ọwọ́ ẹlẹ́ àìkú pàdé ẹ̀ dráìfà náà ó ti ọ̀n rẹ́jísà rẹ̀ tó bá yá yóò lò jáàbù tó transparent dráìfà náà máa rí ijó ẹ̀yẹn kó ṣe kéde o kó rí yóò jókòó wájú mọ́tò pẹ̀lú dráìfà ẹ̀kọ̀ọ̀kan ara wọn ṣe kéde o ọ̀nkara ọ̀ndọ́gbọ́n sọ fún láìfà pẹ̀lú òwe pé àáfà mi ọ̀rọ̀ ayé tèmi ò tọ́lọ́bá ní kẹ́yìn lóòlì máa tráì rẹ o ìní jẹ́ kí ọ̀gá yín ó mọ̀ gbogbo bí àdánwò ti wọlé lọ kálúwà bó o ní dráìfà ó sì máa gbé ìyàwó ti ẹ kí tí ìyàwó rẹ àti dráìfà nìkan ọmọ wà nú mọ́tò gbogbo tí ọ̀yẹ́ kí wọ́n sọ wọ́n sọ dráìfà mi ìdẹ́gbọ́n yọmọ fi sísítẹ́ẹ̀mù wú ọ̀rọ̀ jáde lẹ́nu ìyàwó gbogbo tíyàwó ọmọ ọkọ yọ sọ fún yọ sọ tíyàwó yọ dà ní wọn rú òun fún aráyè penetrate ẹ má kálúwà ọmọ ṣẹlẹ̀ nínú àwọn fámìlì wa ara àwọn àfàtọ́ọ̀nù fìlìbòyò ara àwọn aburú ni tí ń lọ nínú ilé mùsùlùmí tí ó yẹ máa lọ nínú ilé tiwa ọlọ́run ṣàánú wa ẹlẹ́karùn-ún nínú àwọn aburú tó yẹ ká sọ́ra fún kọ́mọ̀ máa lọ nínú ilé tiwa òun ni azina jẹ́mọ̀ kí mo pè ó azina zina ò gbọ́dọ̀ máa lọ nínú ilé tiwa jẹ́mọ̀ zina ò gbọ́dọ̀ máa ṣe kí ni kó gbọ́dọ̀ máa lọ kó jẹ́ pé àwọn rooms inú ilé tiwa ni wọ́n ti wá máa bọ́ máa wọ obìnrin ní sexual intercourse àbọ́ máa wọ ọkùnrin yóò máa gbóbìn wa nù ilé àmúwá ní ẹ̀wọ̀n àtayé bí láyé ń pàn ẹjọ́ ọmọ yẹn náà ṣe tiẹ̀ pàápàá tó bá jẹ́ polygamous family gbé kẹ́nìkan mọ́ kẹ́mọ́ wà wàhálà lọ́mọ mi láyà o ẹjọ́ ọmọ àmì ọmọ ìyálé náà gbé tiẹ̀ wà ń jòrè sẹ́nìkan sọ̀rọ̀ ni jama ẹ̀já sálà ń dìlè láì torí pàwọ́ tó sún mẹ́sìn díẹ̀ ṣe láwọn tá à ń sọ wà láì tó ń ṣẹlẹ̀ láwọn ilé mùsùlùmí láǹsọ yẹn ẹ imagine news gbé kan jò ní àwọn ọmọ tó yẹ pé wọ́n ra blue film wálé inú ilé bàbá wọn náà wọ́n ti wò tán taná lọ́sàn ibẹ̀ náà náà ti bá wọn ọmọ sùn ẹ imagine nínú ilé tí kò yẹ kọjá sí lọ́mọ obìnrin ni wọ́n ti máa bá a ṣe sí náà inú ilé wa kèé ṣe bẹ̀ lọ́mọ wa ọkùnrin ó ti wá máa ṣe sí náà inú ilé wa kèé ṣe bẹ̀ níyàwó yóò ti máa inú ilé tiwa kìí ṣe bẹ̀ lọ́kọ ìyàwó náà ó ti gbé obìnrin wá nú ilé tí ó ti máa bá sùn inú ilé tiwa kọ́ ara àwọn aburú ti lọ́nu ilé ni jama ẹjẹ níwùsì méjì ọbẹ lórí ẹ l'Ogun State ẹ bá gbọ́ níwùsì yẹn bá last two or three years obìnrin kan tó bí ọmọ mẹ́rin gbogbo níwùsì ló gbé ń gbà yẹn ọbẹ lórí íńtánẹ́ẹ̀tì dìísẹ́ lẹ́yìn ọmọ mẹ́rin nínú ọmọ mẹ́rin yẹn ìkan ti wọ yunifásitì ó dẹ̀ lọ jáwé fọkọ nílé ẹjọ́ pé òun ò ṣe mọ́ pé dẹ́n gbogbo ọmọ mẹ́rẹ̀ẹ̀rin ọ̀kọ̀ọ̀kọ́ lónìí sincerely ó dẹ̀ proof ẹ̀ ilé ẹjọ́ dẹ̀ nìkan kọ́kọ́ tó bàbá tó lọ́mọ ó dẹ̀ padà sọ́dọ̀ ìyẹn dẹ̀ kọ́ ọmọ lọ ọkọ wàhálà débá ni sẹ́wọ̀n kánípẹ́ tí ó bá wà responsible ni ibùn kí ẹ̀ wà responsible ọmọ mẹ́rin láti kẹ̀kẹ́ bó ṣe wù kọ́ ọmọ responsible tó ọlọ́run lọ́mọ iye millions yóò ti ná láwọn ọmọ yẹn lórí ìyàwó lóhun kọ́ ló lọ́mọ jẹ̀mọ́ sáǹjẹ̀nù lọ́wọ́ bá sọ nílé ọkọ ẹ̀ ẹ̀ dá mi lóhùn ni inú ilé ọkọ rẹ̀ náà náà ti ní sìn náà ti ń lọ tí wọ́n ti ń báyàwó sùn kò yẹ kí lè tiwa ọlọ́mọdé àdánwò wọn o kò yẹ kọjá pé nù lè wa ni wọ́n ti máa báyàwó wa sùn ló fi jẹ́ kí nù sẹ̀ríà tí èèyàn bá wá báyàwó yàwó ṣe sìnà nù ilé ṣé ẹ rí ọmọ ẹni tó ní bùsùn lọ́lọ́ mọ́nu ṣẹ̀ríà àbí tó bá lóun ọ̀fẹ́ ọmọ yẹn ló kù pé ìwà fi hàn pé ọkẹ̀ wà á fi spáàmù rẹ waste èmi ni mo lọ́mọ nínú ṣẹ̀ríà ẹni tó ní ìyàwó tó ní yàrá tán ti bọ́ bí n sùn lọ́lọ́ mọ́nu ṣẹ̀ríà yóò kílẹ̀ mẹ́ pé ẹyin àtọ̀ tèmi lọ́dọ̀ ọmọ ẹjẹ́ àlọ́ ṣe DNA ò ní wọ́ọ̀kì ń bẹ́hùn ká dáa fún DNA ẹni tó ní bùsùn yẹn òun ló lọ́mọ òun ní ọgbọ̀n mọ́nu ṣẹ̀ táwọn méjì ọgbà pé yàrá ti wá bá sùn ó ti àpò òun lórí ìyàwó lóní ibùsùn lọ́gbàlé fún yàwó bẹ́ẹ̀ ni tó ó sàṣe dànù iṣẹ́ wàlìlà áì alhajar almani ẹni tó jẹ́ asẹ́wò yẹn tó wá ṣèṣì náà àhàn náà fún kò ní lásẹ̀tì sọmọ tẹ́pẹ́lẹ̀ ṣẹ̀ríà ni obìnrin tó lóun kọ́ lọ́lọ́mọ ó mú òdo ọkọ rẹ̀ ní ọmọ ọkọ mẹ́rẹ̀ẹ̀rin lọ torí òun ló níyàwó lónìí ibùsùn èyí tó wá dá nǹkan ó wá dàdàkudà ni.

ìyá ọ̀tọ̀ ni pé ọkọ ti níyàwó méjì èyí ò ti kúrò lálẹ́ ìyàwó tó bá sì rí bẹ́ẹ̀ kò nídìí kí ìyàlẹ́ ọpọnmi tí ọkọ ìwẹ̀ tó bá súnmọ́ ìyàwó ìyàwó náà yóò ṣètò rẹ̀ ẹ ó gbé àlèwálé ìyàlẹ́ etílé yóò tún wá bá wọn pọnmi yóò tún bá wọn pọ́líṣì ìbàdàn èyí ò gan dèdèrìn ísìmù lélẹ́yìn o dèdèrìn ísìmù ah, tí ọba tó ṣe bẹ́ẹ̀ ọkọ tó lù bàjẹ́ bàjẹ́ èyí ò ti kúrò ní pé èèyàn ní sùúrù ìtumọ̀ ẹni pò ń tọlọrẹ́ẹ̀tì kí ni o ìyapa ọlọ́run pé kí sínà ọmọ kọ̀ǹtínú ọkọ rẹ wà gbóhùn sínà wálé lórí yàrá rẹ náà wọ́n tó bá sùn bẹ́ẹ̀ ó tó lọ pọnmi ó tó pọ́líṣì bàtà ó tó bá wọn lọ sọ ẹranko yọ nìyí ìṣẹ̀mí ayé ẹranko lẹ̀ ń lò ìṣẹ̀mí ayé ẹ̀sùn lórí bá ń láíláí torí náà sínà gbọ́dọ̀ máa lọ láwọn kí ni o àwọn inú ilé wa gbogbo wa ni ká gbìyànjú lórí ẹ̀ lànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam láti jẹ́ ká mọ̀ pé sínà ò gbọ́dọ̀ máa lọ pàápàá tẹ́ ẹ bá wò ibi tí sínà ti pọ̀ jù lónìí ọ̀dọ̀ àwọn ọmọbìnrin ni jama gbogbo àwọn tọ́lọ́n fún ọlọ́mọ obìn ọlọ́run fún atọ́jú àwọn ọmọ ọkùnrin náà o ṣùgbọ́n sì ń ṣe alẹ́sẹ̀ láwọn ọmọ obìn ẹ̀mí wọn rọ̀ kan ló jáàbù tẹ́ bá wo àwọn ọmọ ọkùnrin nìsín àwọn ọmọ ọkùnrin gá ìwé náà ń ṣe kí ẹ̀mí wọn rọ̀ gbogbo iṣẹ́ ń bẹ tá a ṣe èyí àwọn tó mú fìlà kúrò nílé wàláì yóò sì ju fìlà sápò ó ti àrò pé tọ́wọ̀n bá lo fìlà ní sùkú ìsáàsù ó fohun gi lórí látàwọn sùkú kan kí ìsáàsù ń bọ̀ lẹ́yìn ọyàn fìlà lápò obì sórí ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ọkàn ọ̀rọ̀ lónìí ẹ̀rọ àwọn ọmọbìnrin kan pé wọ́n ti ń lo nìkọ́ọ̀bù láti kéke ọmọ ọkùnrin ọ̀fẹ́ dànù gbọ̀n sí ẹ̀mí wọn lè bóódì tó ń ti bẹ́ẹ̀ sẹ́ẹ̀rọ ọmọ ọkùnrin tó bá fẹ́ padà ṣe tọ́lọ́run ojú ẹsẹ̀ ni ó ṣe nǹkan kan ò bàjẹ́ lára ẹ̀ ṣùgbọ́n ọmọ obìnrin nǹkan lè ti bàjẹ́ lànàbí wa Muhammad sallallahu alaihi wasallam gbogbo wàhálà tàṣẹ lórí ọmọ obìnrin gbọ́dọ̀ pọ̀ mọ̀nì àlà jariyatayn ẹ̀ ń bá ilé mójútó àlà kò sọ pé mọ̀ ń rọ́bà ànàbí máa tó ń sọ sẹ́ẹ̀rí rọ̀bà ọkẹ̀ kọlẹ́kọ̀ọ́ ẹ̀sìn àbẹ́kọ̀ọ́lé ayé nìkan iná ti lọ nìyí so jama sọ n gbala Allah ó kókọ ọkọ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ó kó kọ́ ọ náwó lé lórí kó o fún un lóúnjẹ kó o ra aṣọ fún kó o ra bàtà fún kó o gba ẹ̀gzáàmù fún kó o mọ̀jì ọmọ tọrọ kí kó o mọ̀jì ọmọ wọ́wọ́ kí lọ́wọ́ boyfriend tó o mójútó sóyè àálà o mójútó o ṣètò ẹbí lórí ẹ̀ tọmọ yẹn fi wá yáre hátà tẹ̀bùlùgọ̀ nínú rìwáyà àti Imamul Bukhari nínú al-Adabul Mufrad wàtúndọ̀rọ̀kà ọmọ yẹn bàlágà wà pùdùrọ́kà ibi tí wàhálà wà nù wọ́n wá bá lódìdí <laughs> wọ́n bá lódìdí ọmọ kò ṣe sìnà rí wàhálà ni àbí wàhálà kọ dàkálìtù wà ní wàhálà wà lìjánà kàhátà yìí á wọ àlùjánà bíi ìka méjì báyìí ni á sùn ara wa bẹ́ẹ̀ ni iṣẹ́ ni torí ká mọ̀ pé ilé sẹ́wọ̀n pé ilé tí wọ́n bá rélẹ̀ achieve ṣé sì náà mọ̀ lọ́nbẹ̀ a ní pé ọmọ obìnrin tó bàlágà tí wọ́n fi bá lódìdí sóòsè sì náà bá lódìdí àìmọye ọmọ lónìí <clears throat> tó jẹ́ pé kí ni o ẹ rí pé ọlọ́mọge lójú kòròfó ń sálẹ̀ àìmọye ọmọ tó ti sẹ́yún sẹ́yún àìmọye ọmọ tó yẹ pé lórí íńtánẹ́ẹ̀tì lórí Facebook yóò mọ̀ sẹ́ni píchọ̀ rẹ̀ sọkùnrin àtọkùnrin tí ọ̀fẹ́ àti tí ò ní fẹ́ tí à ní bí ah, o fine gan o you are angelic you are satanic you are barbaric wọ́n jọ máa sara wọn jẹ wọ́n jọ máa ṣe dídín reason sincerely sẹ́ẹ̀rí lè ti wa even tẹ́ ẹ dórí sẹ́ẹ̀rí ọ̀rọ̀ sìnà tá à ń sọ yìí ọlọ́run kẹ́ ṣàánú ọ ṣàánú tiwájú ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ò sọ mẹ́sìn lọ ní o kò sí létí ò léwọ́ o lónìí lónìí nínú táwọn ọmọ fi ń lajú ní sìnà wà tí wọ́n tún wọ́n pé ìwọ ní boyfriend àìmí ò ní ìwọ ní girlfriend aláìní ẹjọ́ mo ní ọmọ tọ́lọ́ ń bá là lónìí kọ́lọ́ ń kọ́lá àwọn ọmọ wa kọ́lá wa náà sínú ọ̀gbọ́dọ̀ máa lọ bàbá ń ṣe sínà ìyàwó ń ṣe ọmọ ń ṣe ọmọ ọkùnrin ọmọ obìnrin dráìfà náà ń bá wọn ọmọ ọlọ́mọ ó ń bá wọn ọmọ ọ̀gá rẹ̀ ó ń dọ́gbọ́n yọwó lára wọn sínà ti di ntọ́rọrùn nínú òlú yìí nínú ntọ́rọrùn jù lónìí sínà ni kódà tó o bá lówó lọ́gán ò nídìí kan ọmọ ọlọ òtẹ́ẹ̀lì ọ̀rọ̀ àwọn ọmọ Ìgbò ń bẹ ọ̀rọ̀ àwọn ọmọ oríṣiríṣi ń bẹ ọ̀rọ̀ àwọn ètò ti pọ́n àyètè wọn tó yẹ pé láyé rẹ ò tó ṣe nǹkan rẹ mọ́jọba ti súnmọ́ wọn ọmọ wá wọn kiri wọ́n ti fi nǹkan burúkú sójú ara tọ́ọ̀bà tí ìdọ́dọ̀ wọn ò ní lálàáfíà wọ́n sì fi nǹkan burúkú gbanú fún ọ ní pé ọyá eh, aláàjì ọyá ẹ sáìn chẹ́kì 100,000 fáwọn àwọn náà ti mọ tọ́wà lákàntì ẹ ìmí ni wọ́n máa gbé pos kí wọ́n sáré atm wọ́n kọ̀ ní omi wá wọ́n ti à ah, professional prostitute nítorí ti gba professorship lórí ẹ̀ wọ́n ti mọ tọ́wà lákàntì ẹ wọ́n ti sùn lọ wọ́n ti yọ atm ẹ wọ́n ti mọ̀ pé owó tí wọ́n lákàntì ọ jẹ́ 175,000 so wọ́n ní kọ́ chẹ́kì 150 <laughs> so wọ́n bọ̀ sẹ́ wọ́n bọ̀ sẹ́ di gùn bí olórí burúkú ara rẹ̀ tọ́ ọmọ ẹ̀jẹ̀ ní kéde o ní ọ̀pọ̀ jama ẹ̀jẹ̀ àti alhamdulilayi wallahi àwọn èèyàn ṣe sìná gidi ah kí lẹ́bí ń ṣeré yìí kódà ọdọọdọ àwọn ọ̀dọ́ kọ̀ọ̀kan tán láwọn náà fẹ́ ṣe súnà tán wú àwọn ọmọ ọlọ́mọ láta tá a fi ń rẹ́lòmíì gan tọ́jẹ́ pé wọ́n ní kọ́ àwọn ọmọ ọlọ́mọ ní kúránì bí kò máa hàfádọ̀ wọn kúránì ó sì ń wá àwọn ọmọbìnrin látà lọ nínú olúwa yìí ọ̀n àfàdọ́ àwọn ọmọ ní kúránì sẹ́wọ̀n pé nínú ìmọ̀ tó sí làlúbàrí kájú ní kéèyàn á kúránì so wá ti káwọn ọmọ kúránì ó ti wà àwọn ọmọ tó bá ti pa díẹ̀ àwọn ọmọ tó bá ti ní kíní kan díẹ̀ ó sì ara fi sẹ́mu wọlé sí wọn láǹkan ó sì wọn látà lọ. afa gbogbo àníkà sọ̀ra tó o ti sọ̀ra fún méjì tá sọ ṣáájú ikhtilat àti kéni o khalwa ọ̀ rò pọ̀ pẹ̀lú bẹ́ẹ̀ o si ma wà nkọrọ kọ̀rọ̀ rí wíwà ń náà o inbox chatting facebook whatsapp ìwà àti sísà kẹtẹ fẹ́ra yín dé òní lẹ́jọ́ à ń ju pictures yín imo tiẹ̀ tó ba nǹkan jẹ́ ń ọmọ application imo ẹ̀ mọ̀ wọra yín báyìí whatsapp ti ní fídíò call tọba klia clear dára tí íńtánẹ́ẹ̀tì ẹ bá tó lágbára ẹ mọ̀ yín lè sí fún ọ kí wọn ní owó lè sí ojú ara gan fún ọ lè sí gbogbo àwọn íńtánẹ́ẹ̀tì wọn báyé jẹ́ ẹ ra àwọn ọmọ rẹ tó wà nù yàrá sìnà sí lọ́nu yàrá tí wọ́n mọ̀ wọ́n ti perfect ìsìn látòrí íńtánẹ́ẹ̀tì nítorí wọn bá ríra àwọn àárọ̀ bọ́ǹbù lọ́wọ́ jàmọ́ àkásọ ṣe ọlọ́run ṣàánú wa ẹlẹ́kẹfà àáfàá nínú àwọn aburú àáfàá tó ń fìlìbù yìí nínú àwọn aburú tí ń lọ láwọn inú ilé lónìí òun náà ní kíni o ádámù lè hijabi ṣẹ́rìí káwọn ọmọ ọmọ lo ìjáàbù tó bá ṣẹ̀rí àmọ́ ara àwọn aburú tí lọ́nà ilé ni kí ọmọ obìnrin kọ́ fẹ́ jáde nínú ilé kó sí orílẹ̀ munkashifatu ras lẹ́ni tí ò ní fi nǹkan kan lérí jẹ́mọ́ kò yẹ kọ́ máa ṣẹlẹ̀ nínú ilé tiwa kódà àwọn ọmọ wa kéékèèké ká ti jẹ́ kọ́ mọ́ wọn lá tán bá fẹ́ bóde kán mọ́ sí rílẹ̀ gbogbo ọmọ tẹ́ bá rí tó ti mọ́ la kọ́ mọ́ lo ìjáàbù láti kéékèé ìtìjú máa ń wà lára wọn yóò nílá kọjá sí pé kọkùnrin kan ọkẹ̀ máa rí ìhòòhò ara rẹ̀ ń ta ọmọ tó ti mọ́lá pé ah imagine kẹ́nìkan á máa èyí ò jẹ́ kẹ́kọ̀ọ́ ti débẹ̀ fáwọn ọmọ lọ sáré ìwé náà sókè lọ́ra ìsàlẹ̀ wà mẹ́ọ̀ ẹjẹ́ ìlú mọ́ sáré ọmọ èké ni ó sáré lọ nígbà wọn pé ìjáàbò ṣe kí ni o kọ̀ pàtàkì bó ṣe jọmọ ọdún mẹ́rin mẹ́fà tọba ràn sànà lọ́ọ̀kan jẹ́ olùjáàbù ẹ̀ mọ́tò sáré bá ara wá iye kìíní iná ti kúndi gáàsì rárá jẹ́ olùjáàbù tó lọ kí ló kúndi gáàsì gbogbo létẹ́ ẹ bá ti rí àwọn ọmọ tó jẹ́ pé wọ́n ń bóde lé láwọn ọmọ obì wọn ọmọ olùjáàbù àáfà aláburú ni ara aburú tí ọ̀yẹ́ kọ́ máa ṣẹlẹ̀ láwọn náà lè tiwa ni ẹlẹ́keje <clears throat> àáfà nínú àwọn aburú eléyìí tó ń lọ láwọn inú ilé òun náà ni ọ̀rọ̀ àsúrọ̀ wàtàsọ̀lìb ọ̀rọ̀ àwòrán àtàwọn àwòrán tó bá jọ má àdífì mọ̀ọ́mọ̀ ń bẹ lórí àgbélébù lọ́tọ̀ jẹ́mọ́ ẹ̀gbọ́n àníyé o gbogbo màámú látòrí kí n tó bọ́ sórí àwọn other pictures sẹ́ẹ̀rí gbogbo tó bá jọ mọ́ cross ẹ mọ̀jà mọ́ lónú ilé wa tẹ́ ẹ bá fẹ́ ẹ ti wá rí i pé design tán ṣe lára ẹ̀ ọjọ́ bíi square bíi square àbí bíi rectangle pé àwòrán cross ṣe kí ni o ọwọ́ ẹ̀mọ́ ìlàrú carpet yẹn ẹ fẹ́ ra fáànù àbí ẹ fẹ́ ra wall clock ẹ wá rí design kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bọ́yọ̀ owó òkè àbọ̀wá bíi cross ṣe kí ni o ọwọ́ àbẹ̀ ẹ̀mọ́ ra aṣọ tẹ́yìn gan wọ̀ sára ẹ rí i pé design cross ṣe kí ni o ọwọ́ gbogbo tó bá jọ ọmọ cross like tó ti lè ní in tó súnmọ́ àgbélébù ẹ mẹ́jọ ọmọ wà nú lé yín aburú ni tí máa lọ nú lé àwọn mẹ̀lẹ́kọ́ ọmọ sáfúlé tó àgbélébù bá wà mẹ́ bẹ́ẹ̀ náà wá ní àwòrán nǹkan ẹlẹ́mìí jẹ́mọ́ àwòrán kí mo pé o nǹkan ẹlẹ́mìí animate objects ṣe é ráàrin tá a dé yìí ọ̀rọ̀ pọ̀ táwọn àfọ onímọ̀ sọ àwọn ìmáàmù Nawawi alẹ́ rahmatullah nínú Riyadu Salihin níbi tí bàbá Nawawi ti ń sọ nípa ọ̀rọ̀ tọ́jọ́ mọ́ fọ́tò kan kàmọ́ra àwọn àwọn àwòrán yíyà bàbá Nawawi mú àdíìsì mẹ́wàá wá gbogbo àdíìsì ìṣòlọ́jà àwọn àdíìsì sahih àhàdíìsì sihha sahiha ṣé ẹ wá lálàyé táwọn àfáàfọ lọ́kẹ́ yàtọ̀ síra wọn ṣùgbọ́n téèyàn bá wo gbogbo àwọn àdíìsì àwọn nǹkan kan ó clear sí wa ń bẹ̀ alákọ̀ọ́kọ́ wọn ò fẹ́ káwòrán nǹkan ẹlẹ́mìí ọmọ wa nílé wa. ìtẹ́fìmẹ́lẹ́yìn làdísì yàwó Aisha aṣọ tó fi tẹ́ bíi káfíwé pílò fánàbí àsálàm ànàbí ni ọlọ gé wónú wọn ní kèése ni tá a yà sára fọ́tò nìkan gbogbo pàjọmọ́ nǹkan aláwòrán ẹ dórí páwọn kan bẹ tí wọ́n yàwòrán sí la ẹ mọ́ra sínú ilé àwọn múrítà láǹkankan tí yàwòrán sí ẹ báàfù tẹ́ fi fọṣọ àwọn nǹkan tẹ́ máa lò àwọn kitchen utensils tẹ́ lò ní kíṣìnì lé e dórí àwọn rápà tẹ́ fi máa rápù àwọn nǹkan kan gbogbo ohun tó bá ti láwòrán èèyàn ewúrẹ́ ẹyẹ adìẹ àbí nǹkan abẹ̀mí ẹ má jẹ́ ọmọ wa ló léyìn àwọn mẹ̀lẹ́ka iná lè màláìka látẹ́dó kólùbáyé tàn fi ìkẹ́lùbù wà láṣù ọ̀ ìtànàbí sọ fún yàwá ìṣà nìyẹn pé ntí ọ̀jẹ̀ kí màlẹ́ka ọ wọlé torí àwòrán tó wà lára kíní aṣọ yẹn ni lásìkò àwọn ìyàgbé sẹ́rí ẹjẹ́ kágbàdì ìfìyé àwòrán ni ọ̀jẹ̀ jìbìrì ìlú ọ̀wọ́lé ńjọ́ náà kìí ṣe eré eré lọ́tọ̀ eré fẹ́ẹ̀ kan tó burú ju àwòrán lọ gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ẹ máa ń lo bèbí náà àwọn àfa àmọ́ máa fàtàwà kan wá lórí ẹ̀ǹkan kan bèbí tó bá ti jọ mọ́ wúmọ́ kínní ẹ mọ́ jẹ́ mọ́ fi ọmọ yóò fi ṣeré ẹ wá ayé tẹ̀ tó ti lajú ju ayé bèbí lọ ní ìsìn àwọn nǹkan míì wà tí ò ṣe àwòrán eré àwọn àjẹnú àwọn kan mọ́ wà possessed tọ́yẹ kan lè attack yín gan true baby tẹ́ ẹ fi ṣeré yẹ táwọn àjẹnú lè wọlé sáré tẹ́yìn ò ní mọ̀ gbogbo tọ́jọ́ mọ̀ nǹkan ẹlẹ́mìí ní jìbìrì ìlú rí tí òjò wọlé kèé ṣe eré kèé ṣe statue image ni ara aṣọ ló sì wà ńjọ́ náà tí jìbìrì ìlú ọ̀ wọlé kí ló sì wà ń bẹ̀ asadu kìnìún láyọ̀ọ̀nù lọ́wọ́ à ń bẹ̀ kèé ṣe èèyàn ìyá wa ẹ̀ṣà ojú ẹsẹ̀ ló mú tó cut ẹ̀ into pieces pé ilé tèmi kọ́ ni nǹkan àwòrán nǹkan ẹlẹ́mi ọmọ wa lónìí ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ wa a fẹ́ ṣènáwó aláìkìsẹ́ arími fọ́ lórí gbogbo píṣọ̀ ilé ayé òun láyà ṣe ráwọn àfa àwọn ń fà láàrin ara pé irú àwọn píṣọ̀ yìí tá à ń lo kámẹ́rà tá à ń lo fóònù bàbá sọ́ọ̀lì tèmi náà mọ́ kàfàtà wa àwọn àtàwọn àlàyé wọn ṣẹ́rù ìyá àdùsọ̀lẹ̀ àwọn àfa ọ̀rọ̀ méjì ni àwọn kan nú àwọn onímọ̀ sí dùn lórí pé ó kó sínú ẹ̀ pé gbogbo àwọn èyí tá à ń yà tá à ń fi fọ́tò tá à ń fi fóònù tá à ń fi kámẹ́rà náà yà wọ́n ló kó sínú ẹ̀ àwọn kan ní òkó sínú ẹ̀ táwọn náà dẹ́ máa wọn àlàyé wa ṣùgbọ́n kálukú wa lónìí ọ̀nà tá ń gbà ya àwọn fọ́tò gan indiscriminately àti ẹ̀wà kàkún pé àdìsí kankan ń bẹ lórí ike káti ẹ̀jẹ̀ náà sí gan ni ló tún bá àwọn obìnrin débi pé wọ́n tún gbé píṣọ̀ wọn sórí íńtánẹ́ẹ̀tì obìn obìn tí wọ́n ní pé kó bo gbogbo ara rẹ̀ ó wá lọ gbé pictures orí Facebook ó lọ gbé sí WhatsApp pé kán lè dọ́ ọmọ tá ń fẹ́ kí wọ́n dọ́ ọmọ sọ́kọ̀ rẹ̀ ó lóun ọ̀dọ́ ọmọ ni tọ́ọ̀bà tí ìwọlé ọkọ bàbá rẹ̀ lóun ọ̀dọ́ ọmọ ta ló tún fi ọmọ lẹ́yìn bàbá àtọkọ rẹ̀ wọn ò ní kọ́ ọmọ polówó ara rẹ̀ tọ́kọ̀ ìbá ìfẹ́ ọ̀ṣọ́ orí íńtánẹ́ẹ̀tì aburú ẹ̀ kéré wọn ò fẹ́ kan lóun ó bojú ti ẹ̀ tẹ́lẹ̀ só ti yé tí èbá ìṣègbè bó ṣe kọkùnrin ọ́ fàyìn tó gan tí èbá sobi tó yẹ kí fáírọ́ọ̀sì ń bẹ lára ẹ̀ tẹ́lẹ̀ obì mélòó ọkùnrin ọlọ́run lè dáná bí Yusufu mọ̀ láyé ta ni ó rọ̀kùnrin tí ọmọ wa gé èkánná rẹ̀ ọmọ pé bó ṣe gbé píṣọ̀ rẹ̀ sórí ìkíni even tó ọba fáyìn èso òjì ọ fáyìn ìlọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin àwọn ọmọ tó já sẹ́wò yẹn ìtàn ṣe lórí Facebook nìyẹn tí má lọ máa sẹ́wó má ṣe mistake o ọmọ mi ń lò jáàbù wà lẹ́ àṣẹwó ni mo tó fọlọ́ọ̀bùra ni mọ́sálásí mo ti fọlọ́ọ̀bùra tí mò ń sọ yé mi tí bá láṣẹ́wó àwọn ọmọ mi ò tẹ́ tí wọ́n bá tí tí ọ̀bá tí ì ṣe sìnà kì í gbádùn ọlọ́run jọmọ tí wọ́n wà nú àwọn aṣẹ́wó ó ń bẹ́nu àwọn tán lò jáàbù náà tó yẹ wọ́n ti ya wèrè kórí Facebook tó rọ̀nà polówó ọjà ni wọ́n wà àwọn ọkùnrin tí ó rà pẹ̀lú jáàbù náà wọ́n ti máa wo láta tí wọ́n máa bá ṣe sìnà ọlọ́mọdé àwọn ọmọ tí wọ́n ti pọ̀ ládùúgbò àwọn ọmọ kan mọ́ lápá àwọn ọmọ tán máa ń lo àwọn jáàbù náà yá so inú ilé tiwa àwòrán ọ̀gbọ́dọ̀ máa sí ń nínú àdísì mẹ́wàá tí mẹ́mọ̀ náà wa àdísì yìí ṣájárọ̀ wà máa lárú àfihì so naturally ọmọnìyàn a máa ń fẹ́ bíi kí images kọ́ wà lára ń di wa ànábì wa ni èsè lọ ya igi àti ntí ọ̀bà lẹ́mi Ìwọ́ tó bá fẹ́ design olè rẹ̀ àti àwọn ọmọ ìyàtọ̀ design àwòrán kàábà àwòrán mọ́tò tó fáìn àwòrán igi àwòrán fáànù àwòrán ago àwòrán àga full ọfọ́sù ṣẹ́ẹ̀fù tí wọ́n kó láìpẹ́ tí wọ́n kó tíà sí tọ́ọ̀mù rí pé náà ọ̀yẹ́ kémi náà máa ka tíà irú ẹ̀ pọ̀ tó gbé kọ́nu ilé rẹ̀ wàá gbé kọ́ ọ́fíìsìs tí wọ́n náà mọ̀ rí wípé náà aburú ọ̀ máa ṣe kéne o kọ̀ máa ṣẹlẹ̀ nù ilé mi mo ti ṣe rúkìá fún èèyàn rí nílọrin nígbà àwọn afẹ́sọ̀fì lọ́rin gbà yẹn ara ekiti na sista yẹn ara ń tàǹjẹ̀nú ara ẹ̀ sọ adẹ̀ kọ̀nfàmù ẹ lọ́dọ̀ ọmọ ìyá rẹ̀ kan tóun náà jẹ́ oṣùnà dáadáa ó ní bíi píkṣọ̀ tí wọ́n gbé sínú ilé làwọn gbà wọlé táwọn fi àtáàkì ọmọbìnrin yẹn ọmọ tí sọ ilé asuna ní lónìí kọ́lọ́ bá mi sàlékún dáadáa fún ó dẹ̀ sọ bó ṣe ṣẹlẹ̀ kódà ó describe bí ilé wọn ṣe rí ó sọ wàhálà ń wọ́n àtàkì ẹni ibo náà gbà wọlé jẹmọ́ ibi àwòrán ọ̀pọ̀lọpọ̀ yín náà tẹ ẹ mọ́ ṣe ẹ̀rẹ́yìn obìnrin náà ẹ láìkí ọmọ ọ̀pọ̀lọpọ̀ yín náà ya ọmọ yín ẹ fi ṣe private lórí íńtánẹ́ẹ̀tì ẹ nídìí ẹ ẹ mọ̀ bá àwọn ọmọ yín fáyé fáwọn àwọn aláburú ẹ nídìí kẹ no no no no gbórú kan yẹn ká sọ́ra kẹ̀kẹ́ mọ́ kẹ̀kẹ́ mọ́ ṣọ́ àwọn ọmọ yín lórí íńtánẹ́ẹ̀tì tó sẹ́ni àwọn aláburú ń bẹ wà láì àlàyé ló hakù ẹlòmíì ọkẹ̀ wọ ọmọ yín lórí íńtánẹ́ẹ̀tì báyìí wà lóòsì máa ṣe lójú ayé kí lẹ́ ń gbéra yín gan sórí íńtánẹ́ẹ̀tì gan sí gan tí àìpẹ́ ẹ̀ tí ẹ̀gbẹ́ sí yìí gan àwọn olójú burúkú ànábì ni wọ́n ń bẹ òdodo sì ni wọ́n wọ́n fojú wo nǹkan báyìí tí ẹ bá sàánú ọlọ́run wàláhì yóò sì máa sàá sára yóò máa lapa wàyí sí kí ló kọ rẹ̀ lẹ́dínà káfàrú làyú sí lè kú náka bí àbísọ́ọ̀rì lámà sẹ́mi òdì kọ̀rọ̀ wọ́n lè fojú gbẹ̀yàn ṣubú tí wọ́n fojú wọ̀ báyìí láwọn olójú bú àwọn eléṣù àfà ara rẹ̀ ò ní gbádùn ara rẹ̀ mọ́ bí mo ṣe ń ṣe wá sí wọ́n lè fojú wòyàn báyìí ó sì mọ̀ wúkọ́ ò ní lè rí wá sí wọn àfò ní lè ṣe wá sí mọ́ yóò wùkọ́ tí wákàtí méjì ètò ni àfẹ́ mọ́mi yóò tó mọ́mi wọn ò fẹ́ kọ́ sọ̀rọ̀ ọ̀gbọ́n náà ló jẹ́ kí tọ́wọ́ tàbí ẹsẹ̀ wá sí gbà mí àkọ́sọ àwọn àsìkáàbù kan ibẹ̀ àfilé wọn àfilé wọn dànù ní wọn ò fẹ́ kọ́rọ̀ ọlọ́run ọmọ jáde ìwọ ọmọ kò lè yí wàwá tá à ń sọ̀rọ̀ lámọ̀ ọ̀rọ̀ téèyàn ń sọ ń gbà míì tọ́jẹ́ páwọn èèyàn ọ̀dẹ ni ọlọ́run ọ̀fẹ́ kọ́ wá sọ mọ̀mọ́ náà àwọn àfa àwa tí ìbàdàn gbádà kò fẹ́ ẹsẹ̀ tí ọ̀fẹ́ mọ̀ wọ́n bí fẹ́ wọ́n tọ́ ọmọ síláṣí nàìjíríà táwọn tọ́wọ́ àbẹ́ sọ pé no àfa àyàn àwọn ọ̀fẹ́ kọ́ wá lu àwọn mọ́ pé tó bá ti wá báyìí ọ̀sẹ̀ kan tí máa lò báyìí yọ́ mọ tọ́ra ǹdì gbogbo olùwó sì máa dá yọ́ mọ sọtọ́ lọ́hùn wọ́n sì wọ́n sì mọ èrè wọn báyìí wọ́n sì lu èrè pé kò sì lapa lára wọn pé ah ó yẹ kó ti kú kò sì kú torí pósómọ́ náà ni wọ́n ti lu ẹlòmíì náà bẹ́ẹ̀ tó kúnjọ́ kejì bí ọmọ ìyá kan èmi àtàbá Said Absalamu kèsà Abuja faro Said ti tọ́wà sùkú wa ní mùsùlùmí ń tẹ́lẹ̀ <clears throat> graduate two one ló ní jáde wàláì lẹ́yìn class by two one two one ọ̀pá kí ló kọ rẹ̀ ní ah wọn ò fẹ́ kọ́ graduate the battle was too tough àǹjẹ̀nú yẹn sọ báyìí pé ah tọ́lọ́n tó ń ṣe ní o ìwọ bí lágbájá báyìí àwọn làwọn pádánù dọ́kẹta táwọn dẹ́bẹ̀ rẹ̀ báyìí làwọn àtàkì ó kú ó sì dákọ̀ èèyàn mẹ́ta nu fámìlì wọn ó níbẹ̀ ní lóòótọ́ ẹ̀yìn kẹ́ ẹ pa ọlọ́run lásìkò kú wọn tó ni ah ó ní ìwọ ní kóńtà mọ́sà kánú bàbá ní pádánù mọ́lẹ̀ ní pa ọlọ́run ní máa pààyàn àáfà ó ní ìwọ bọ̀dá rẹ̀ kan ọ̀dà kọ bọ̀dá rẹ̀ yẹn ah ó lélẹ́yìn ah olórí bọ́bọ́ lẹ́yìn ohun àbí adá kádébẹ́ o tabadọ́dọ̀ rẹ̀ á parẹ́ ni o brọ́dà yẹn apadà jọ ríra tó wá bá mi kódà ó tó bomi ní nǹkan jọ yẹn nígbà tán àtàkì tiẹ̀ náà wà lọ bá aláàjì sàkédélé aláàjì lọ wá sọ àwọn kankan fún pé kọ́ máa ṣe léyìí àdìgbà náà ló ti wá ń ṣe ó ti dọkọ àwọn àjọ náà gbàgbọ́ wà láì wọ́n ló ti di ọkọ máwọn lọ́wọ́ pé wọ́n bí àwọn dáa káwọn ò so mọ́ pé táwọn bá so mọ́ àáfàá yẹn la ọ̀làgọ̀ kan lòun ti máa jí ní ìsìn ó ní kọ̀fẹ́ẹ̀sì ah ó náà ṣe kó wọn máa ráyè jìtá àbíbù òun jà níjà òun ó ti jí lóru òun ó sì gba àwọn àṣkár ọlọ́kọ̀ wọn gẹ́gẹ́ máa balẹ̀ gé wọn bí yé dáa tó bẹ́ẹ̀ ti yé ta afa wọn afa yìí náà lè mọ̀ wọn wọn àtàkì àwọn kan fámìlì wọn ètò kúnjọ́ kejì ètò kúnjọ́ kẹta ṣùgbọ́n àwọn tó súnmọ́ súnà ni wọ́n rí wọn àtàkì tiwọn náà wọn dọkùnrin ìtọ́jú ní graduate ó graduate kódà ní ìsìn nìka rẹ̀ ti súnmọ́ wá sọ nìka rẹ̀ fún mi tí ó ti gbèsè méjì lọ́tọ́ abá mímú fìlẹ̀ òun pé òun ó ṣe nìka ìwò mo ní bọ́bọ́ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run afá ṣé ẹ rí gbogbo àwọn tá à ń sọ yìí àwọn aláburú gan tó máa àtáàkì èèyàn kéne o àwọn pictures tí ẹ bá ṣe pé àwọn picture tó bá ní làlùrí bóyá o fẹ́ ya passport bóyá ẹ nídìí ẹ̀ fóònù kankan ṣé ẹ rí kákẹ́ mọ́ ètò ọba tó wá ẹ̀rí bẹ̀rẹ̀ ẹ̀yìn tá a bá wá yá tá a kó sínú álbọ́ọ̀mù nǹkan mọ́ ìwúlẹ̀ tán ra rẹ jẹ́ ó kó nú álbọ́ọ̀mù tàyé ìparẹ́ náà ni ṣe ẹ láwọn pictures tí ọba nídìí ká sọ́ra fún kákẹ́mọ ẹ̀yà jọ́sẹ̀ ní àwọn èyí tá a bá ń lò fúnpa fi ń káwọn ọmọ ẹlẹ́kọ̀ọ́ àwọn àfáà ní òsì tó burú ń bẹ teaching aids kò sí tó burú o lè yàwòrán èèyàn skeleton eh, part of the body gbogbo eléyìn kì í sára mọ́ gbogbo eléyìn náà sínú ilé lọ́mọ kò sí ibo lọ́mọ kò sí sùkú à ń lò fún teaching aids èyí tó ẹ pa bá ń lò fún information bọ́yẹ̀ ń wá olè kan ẹ̀wá nítorí sórí kò sí tó burú mẹ́ẹ̀ èyí tẹ́ ẹ lò fún láti dọkúmẹ́ǹtì àwọn nǹkan tó mú làákà ìdání àwọn àáfàá yọ àwọn ìsìtìfù náà wọ́n yọ kó bẹ́ẹ̀ tí èyí bá ṣe gbogbo àwọn kọ̀ọ̀kan táwọn àáfàá yọ kó yẹn ẹ jẹ́ ká ṣọ́ra fún indiscriminate kí ló kọ rẹ̀ pictures or images kákẹ́ máa gbé káàkiri kò yẹ kó máa ṣẹlẹ̀ ní ilé tiwa ara ń ta gbọ́dọ̀ ṣọ́ra fún ni. jama ara ń ta gbọ́dọ̀ ṣọ́ra fún òun ni ifti náà wùlí kẹ́lbì ká máa sin ajá nínú ilé aburú ni kọ̀yẹ kọ́mọ lọ́nu ilé tiwa anabi sallam ó ti sọ fún wa pé mọ̀nẹ́tánà kelban ẹni tó bá jẹ́ pé ajá ló ń sìn tiẹ̀ ajá ló wá ń sìn àyàfi kelbu sọ́ì ajá tá a fi ń dẹdẹ alikẹ́líbù lè mọ̀ alam ajá tá a ti train train dog tó bá lọ pa ẹran kò ní jẹ́ èyí tó bá fẹ́ jẹ fún rẹ̀ yóò ní olówó mi <laughs> ó sì sùn ìmọ̀ ilé ìpata ajá tó bá jẹ́ train dog tó bá pa ẹran fún rẹ̀

nígbà àwọn ọ̀yà ọ̀yà mo fẹ́ sọ ọ̀yà mo ti gbàgbé adéwà tí kò lóko ti pẹ́ ṣe rí ọ̀yà ọ̀yà ó wú ẹ̀gẹ́ láti ilẹ̀ báyìí tẹ́rò pé èèyàn ní àáfà tẹ́ ẹ bá ti wà lóko ẹ jẹ́ sáwà pẹ̀lú yín ajá wọ́n wà sensitive láyé yóò ti fi mú fílẹ̀ àáfà ṣe àgbà tá a fi máa dẹ ihò ìsà tá a fi iná sí báyìí gbogbo ibi tí iná yẹn èéfín yẹn bá jáde àti mà ojú kí wọn ajá kọ̀ọ̀kan láì fi bẹ́ẹ̀ àwọ̀ wà máa gbẹ́ ìsà yẹn lọ ṣùgbọ́n gbà mí èèyàn gbọ́dọ̀ sọ̀rọ̀ kí wọ́n sa yẹn lórí <laughs> so tí ọ̀kẹ́jà fẹ́ jáde báyà fẹ́ràn ajá ni ó ṣe kí ni ó ni ó kì tó yẹ pẹ́rú àwọn ọdẹ àbáwọn àgbẹ̀ àbáwọn tí ń da màálù irú ajá tán bá ń lò láti fi máa protect ajá tábùrúkọ fẹsẹ̀lẹ̀ àjọ ìtẹ̀ aláàtì yín sọ ti yẹn sìn tó bá jẹ́rú ajá báwọn irú ẹ̀ náà wà rẹ̀ wọn àní máa túlẹ̀ jọ́sẹ́ ní àwọn tó bá ti kú òlóko tán délé wọn ó sì nílé tí wọn ò fi sí ṣùgbọ́n pé kátàkì ìyá wa àbájá kan sọ́lé òun làwọn olè gan ọkọ̀ pa ọlọ́run ló lè sọ́lé torí pé ajá bẹ́ẹ̀ ṣe wò yẹ ẹranko burúkú kan ni kìí ṣe ẹranko tó yẹ kọ́ máa báyàn gbé jù torí pé bẹ́ẹ̀ ṣe ń wò àwọn ẹni aburú wọn a máa tara ajá àtàkì yẹn pàápàá ànábì ní alikẹ́lbùlà aswad shaitan ó lájá dúdú tẹ̀ ń wò èṣù ni. tí èṣù àbáǹjẹ̀lú gbogbo ọmọ gbó ká ibi tẹ́mi gbé ní ti kọ́ pé ìrún báyìí ajọ́ gbó ni kò síjọ́ kan tí ọ̀sẹ̀lẹ̀ ọ̀sẹ̀lẹ̀ darí mọ́júmọ́ yìí ti lè ní àwọn mẹ̀lẹ́kà wá bẹ̀ àwọn èso ọmọ sá lọ ajárẹ́sù mẹ̀lẹ́kà dé ẹni ò ní gbó tẹ́ ẹ bá ti rí ohun náà ti ń pèrò láyé ajẹ́ ò ní wá kọ̀ǹfọ̀tébù kò ní wá kọ̀ǹfọ̀tébù ní ẹgbẹ́ tí a bẹ́ karúkíyà fún yẹn nínú tá a kọ́ mọ́ ṣe ń gbà mí àápèrún tó fi jẹ́ pé èṣù bí ọkọ̀ mọ́kè wàhálà ṣe kí ni o yóò ti máa gbólẹ̀ lára ẹ̀ tẹ́wàá bẹ́ẹ̀ Allahu akbar Allahu akbar ọlọ́run ló tóbi ẹ̀yìn ṣé pọ́lọ́run tóbi wàhálà ti dé bá a in ló fi ya pé gbogbo àwọn application wa tí máa ń pèrún yẹn tó bá ń pèrún nílé wa even ìgbà míì gan ẹ bá ní bó ṣe lè máa repeat ẹ kẹrara fi fóònù ẹ sí pé kọ́ máa pèrún kọ́ máa repeat ẹ ọ̀dà kọ́ máa pèrún nílé rẹ máa play bákọ́rà nínú ilé rẹ máa play kùránì nínú ilé rẹ máa play kùnóòtù nínú ilé rẹ máa play màsúrọ́ọ̀tì nínú ilé rẹ máa play àwọn àṣkáàrù gidi nínú ilé rẹ gbogbo àwọn nẹ́tíwọ̀kì aburú ọmọ àbàjẹ́ ni gbogbo àwọn nẹ́tíwọ̀kì èso ọmọ àbàjẹ́ ni káwa máa sin ajá ẹni tó bá wá ń sin ajá yàtọ̀ sí ajá tá a fi ń dẹdẹ tó ṣe déédé òkè wúdù méjì ní ọmọdékùnú ṣẹlẹ̀ lójoojúmọ́ jama iṣẹ́ ẹ̀mí ò láṣẹ lójúmọ́ aburú ni ká máa sin ajá náà lè kódà nínú àwọn ṣẹ́ èèwọ̀ òun ni sámánù kẹ́líbì owó tá látara ajá mùsùlùmí ọ̀gọ́dọ̀ máa fi ajá ṣiṣẹ́ ẹ̀rùn pàjá máa bímọ tọ́pọ̀ àtẹlẹ́dẹ̀ bọ́n ṣe bímọ tọ́pọ̀ tọ́lọ́run fàlùbáríkà iṣẹ́ mi ayé wọn mùsùlùmí ọ̀gọ́dọ̀ máa sin ajá gáni pé ẹyin ta fóun dé nìsín òun ọmọ sin ajá àtẹlẹ́dẹ̀ ajá kékeré ẹyọ kan three five ní tóun bá sin báwọn tó bá bímọ tọ́pọ̀ báwọn láàrin oṣù mẹ́fà òun ọmọ rí seven hundred and fifty thousand òun ti sí wọ́n ti bóun sí oúnjẹ tó wọ́n máa fún wọn yọjọ oúnjẹ two fifty ìjà jẹ́ kí wọ́n mọ̀ profit five hundred láàrin oṣù mẹ́fà average kó òun rí eh, ninety kìíní kan ó sáré sí gbogbo ẹ̀ kọ̀mọ̀ pé èèyàn lè rí one million tọ́lọ̀ wọn parẹ́ ń jọ kan gbogbo ń tọ́jú sẹ́wọ̀n kí ajá ẹranko burúkú ni mo sọ fún kan. lẹ́ẹ̀kan ṣẹ̀rí àníkájá bá tẹnu bọ igbá àbágé àbí kọ́ọ̀pù àbí kùkìn pọ́ọ̀tì àbáwọn nǹkan tẹ́ ẹ sáà ń lò ẹ gbọ́dọ̀ fọ́ lẹ́ẹ̀méje nínú rìwáyà kan ulawu nàbì turọb níbòmí áhírù nàbì turọb alákọ̀ọ́kọ́ ń bẹ̀ yọ jẹ́ yéèpẹ̀ àbẹ́ ìtọ́ba kan yìí àìsàn abúlé tó ń bẹ lẹ́nu ajá wọn ò fẹ́ kájọ́ máa fara ròyàn yàtọ̀ sí pé ajá gan ó lè ṣe èèyàn léṣe ó lè ajá lè pa ọmọ tuntun jẹ abẹ́ ẹ̀mọ́ ni tí ọmọ ọlọ́mọdé ọlọ́mọ ah tọ́wọ́ tó wá ya dìgbòlúgi ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olówó gan àáfà ó lè fàyín ya tí ajá ó sé èèyàn léṣe gidi tẹ́wọ̀n rò pé ah wà lẹ́yìn tí ah eh, ẹgbẹ́ mi ó ẹgbẹ́ mi ló ṣe ọ̀làjà ni ó ajá ti lé lánàá ọ̀dùn kò ní lé lánàá ọ̀dùn bá lọ dì mọ́ ọwọ́ pájọ ò lè fò <laughs> ajá sàn gbó mọ́ ó ní ẹjọ́ mo dìrọ̀ mọ́ bí páànù lé ní ẹ wá bá lè ah wọ́n ló ti ń pò <laughs> ó ní ọwọ́ mi ti fẹ́ jà tí ìbájábọ́ yọ̀ ọ̀hán mi jẹ àwọn ìṣẹ́ wà wò lọ́kàn pé lórí bó bọ ara rẹ lọ ṣe kí ni o ìwọ lọ ra ajá wálé tọ́nà bí ilẹ̀ tó bá fẹ́ kan ṣe ajá tẹ́lẹ̀ tí èyí ṣe ajá tá a fi ń dẹdẹ odidi òkè wúdù ẹyọ kan méjì ní ọmọdé kùnú sẹ́rí rẹ̀ wo tí ń dé kùnú sẹ́rí rẹ̀ jama àwọn inú ilé tiwa ajá ò máa sí ń ara àwọn aburú tí ń ṣẹlẹ̀ láwọn inú ilé ni kò yẹ ká délé ẹnì kọ̀ọ̀kan wa ìkáwá bá já ń tó ọba bá jágbẹ̀ inú ogbó ló máa gbé tó o bá jẹ́ fúlàní fúlàní ègbénu ilé só ti yé kí la fẹ́ máa ṣe já fún kí lọ fẹ́ máa mú ajá káàkiri àdúgbò sí ajá tí ò gbọ́dọ̀ tẹnubọ nǹkan ajá tó pé ẹranko burúkú ni ajá ẹranko ẹlẹ́gbin àáfà kò gbọ́dọ̀ máa lọ́nu ilé wa kọ́lọ́nkọ́lá àánú wa lójú ọ̀dà nínú àwọn aburú tán láà tó sọ́ra fún òun ní kíni o alginahu walmusiki orin music orin ọ̀gbọ́dọ̀ máa lọ́nu ilé tiwa gbogbo inú ilé tẹ́ ẹ bá ti rí i pé orin ní lọ ń bẹ̀ orin àti ìlú tẹ́ ẹ bá ti lè rí orin tẹ́ ẹ rí orin bì kan lábúdàmínà rocks ẹ rí ijó ń bẹ̀ afa kọfàl ìmáàmù kọfàl nínú àwọn afa sálàfù tó ti lọ ó ní tẹ́ ẹ bá ti ń wá ẹlẹ́rìí a nídìí àwọn bíi witnesses bóyá ní court of law àbẹ́ ẹ̀fẹ́ yára yín lówó gbogbo ẹni tó bá ti jẹ́ olórin àbò níjó wọn ò gbọ́dọ̀ jẹ́lẹ́rìí minus ten ẹ yọ wọn kó mo fẹ́ ya àáfà lò àáfà fẹ́ yá mi lówó mo fẹ́ lò àwa ń wẹ́lẹ́rìí méjì wọ́n wá lọ mú pé àtàlélẹ́ <laughs> àáfà barista <laughs> àáfà sìkúrà yìí barista <laughs> minus ten lọ́nà ọ̀run orin tí ń bẹ́ ń kù mí agbẹ́mọ̀gbẹ́ ikú gbẹ́ dànù pé àtàlẹ́lẹ́rì ah, rẹ̀ ah, ó ní àfárá wàsíù pàṣùmá ni àfáà kí ló pé pé wàsíù pàṣùmá minusin ẹni tó bá jẹ́ olórin ààbò níjó a gbọ́dọ̀ gbẹ̀rí ẹ̀ wọlé ṣé ẹ wá rí orin gangan fún rẹ̀ nínú ẹ̀sìn haramu ni sẹ́yìn tọ́pìkì òní kọ́ ni ọ̀rọ̀ orin ká ní tọ́pìkì òní ni orin gangan wá sí wákàtí méjì mẹ́tọ̀ náà ṣùgbọ́n ní ṣókí àwọn àáfàá àjẹkù yí wa pé alginahu yúbítù nẹ̀fà kọfìlẹ̀kọlù orin máa ń gbin hypocrisy ìmáṣe bíi mùnàfíkì sọ̀bẹ́sẹ̀lú ṣe síláàmù díẹ̀ ṣe kúfúrù díẹ̀ tẹ́ ẹ bá ti lè rí gbogbo inú ilé tó yẹ pé orin ní ń lọ ń bẹ̀ ẹ lọ ṣàkíyèsí ijó ọmọ lọ ẹ lọ ṣàkíyèsí wọ́n mọ mutí ń bẹ̀ ẹ lọ ṣàkíyèsí sínú ọmọ lọ ẹ lọ wo gbogbo àwọn ọmọ olórin wa bí irú ìtọ́jọ́ ọmọ ìbàdàn tó lọ ya wèrè ká èkó torí tóun bá ti lọ ájì òun ò ní kọrin mọ́ ṣé ń bọ̀ lọ ájì ó tó ń kọrin àbí ọ̀kọrin ó tó ń kọ́ tọ́rọ̀ ti wà addicted mọ́ ṣé ẹ wá rọ̀pọ̀lọpọ̀ wa náà lónìí jama àdánwò ti wọnú ilé kálukú kì í ṣe pọ́wá wọnú ilé wa a lọ fowó rà ní o nínú àdánwò òun ni tí mo nà sókè kí mo nà sókè fóònù jama kí mo pè é fóònù ẹ̀rọ ìléwọ́ yìí àdánwò lẹ̀ ń wò àdánwò kí mo pè jẹ́ mọ́ kọ́lọ́mọ́sí ládánwò fáwa ọ̀bẹ olójú méjì nu ó ti gé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ilé ó ti pọ́ǹchì wọn dànù tó gún wọn pa kálukú lọ yẹ fóònù ara ẹ̀ wò yẹ fóònù ìyàwó rẹ wò yẹ fóònù àwọn ọmọ rẹ wò sórí òsì bẹ́ẹ̀ gbogbo àwọn ọmọ lónìí tó fi ń lajú nìyẹn wàláì wọn àtibọtí ọmọ mi ẹ kẹrí pé omi wèrè òmúlógò ẹ̀ẹ̀mọ́ tó jẹ́ ọmọ mi ní tó tì létí ni ibi tó orin dé lónìí tán bá ṣe ní ìsìn lọ wọ́n play orin èyí tó tiẹ̀ tó wá burú jù tábà tó wá lọ ṣe Islamic program lẹ́yìn èyí tó bá jẹ́ pé sponsored program nìkan tẹ́ pé tẹ́ kàn kẹ́ pè yín kẹ́ wá sọ̀rọ̀ ni tẹ́ bá sọ̀rọ̀ ṣẹ́jú márùn wọ́n ti fòlè díẹ̀ sí ẹjẹ́ adátọ́mì ẹ̀yìn ẹ̀ṣẹ́ fi bí kùnú òtù sí orin náà ni tẹ bá tọ́jọ́ kẹtọ́ pé sponsor program náà tẹ bá parí wá sí ọgbọ̀n ṣẹ́jú báyìí orin ni wọ́n fi ṣe kéde orin everywhere ọ̀pọ̀lọpọ̀ náà tó wá débi pé a tún ń ṣènáwó àwa náà tó wá ń play orin gbogbo eléré kí ni jẹ́ gbogbo eléré mùsùlùmí náà wà máa play orin a máa wá play orin afáà ní ká lọ ọmọ orin máa ń sọ̀yàn di mùnàfíkì ni tẹ́ ẹ bá dẹ̀ ti rí gbogbo ẹni tó bá ti lè wà addicted mọ́ orin ìmọ̀ ni rẹ̀ ó máa ṣàìtọ́ọ̀nù ọmọ penetrate wọnú ara rẹ̀ irú ẹni yẹn rè àwọn àǹjẹ̀nù ọmọ bá sọ̀rẹ́ irú rẹ̀ sì rè kò ní nífẹ̀ẹ́ kọ́ ọmọ gbọ́ Kùránì jẹ́mọ́ ẹ̀ lọ sàkíyèsí wàláì tẹ́ bá láwọn tó bá ti wà addicted mọ́ orin ẹ kẹwàá rédíò méjì ìkan Kùránì ìkan orin ẹ wá máa play méjèèjì ẹ wò tí wọ́n kọ̀ pa ń bẹ̀ Kùránì wọ́n lọ pa wò Kùránì jẹ́ adákẹ́jọ́ ìlófà sẹ́ẹ̀rí ibi tí èṣù tó lo orin dé orin lọ́jẹ́ káwọn Christians kan mọ̀ rí members sẹ́rí ẹ máa gbọ́ mi o kèé ṣe ọ̀rọ̀ Jésù làwọn èèyàn torí ẹ̀ di Christianity o ẹ gbọ́ mi yé dáadáa o sẹ́rí tí wọ́n ṣe ní ṣọ́ọ̀ṣì tẹ́lẹ̀ àwọn fẹ́ẹ̀ kan náwó sí wọ́n náwó sórí pósítà wọ́n náwó sórí rédíò wọ́n náwó sórí tẹlifíṣàn ṣàìtàn gan ti bá wọn create membership àwọn gangan náwó lórí irọ́ tó ń gbé dání Jesus is Lord Jesus is gẹ́gẹ́ kan no controversy tẹ́ bá tónu gbogbo new stations tẹ́ ẹ̀sẹ̀ sí Ìbàdàn àwọn kìdí ó ń gbowó lọ ọbẹ̀ ni wọ́n gbowó lọ Peters wọ́n gbé lọ Fresh wọ́n gbé lọ Alágẹ̀lú gbogbo stations náà ń gbowó lọ dóòkè é dùn èmi wọ́n gbowó lọ fún business so má jẹ́ kọ́ yọ̀ lẹ́nu wọn gbowó lọ fẹ́ sìn fún kí n mọ̀ pé jẹ́ business àwa làwa fẹ́ spread ẹ̀sìn number one àwọn gangan fúnra wọn wọ́n advertise ìrọ̀tàn gbé dání then èṣù gangan ti wá bá wọn create market wọ́n ti ń lo oníṣẹ́ èṣù ẹ lọ wọ àwọn ọmọ poli ẹ lọ sí kíní Ṣàngó ẹ lọ wo gbogbo àwọn winners kíní kan chapel wẹ̀ tó wà ń bẹ̀ yẹn ẹ lọ wò lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ lọ́wọ́ ọmọ gbígbì tán bá ń ṣe kí ló pẹ́ ẹ ra àwọn ọmọ poli toró lè wọ pátá lásán o lè sí igbá àyà rẹ lẹ̀ ó sì rí lẹ̀ ọmọ wa jó ọmọ jó bẹ́ẹ̀ bá lè jó ti jọ lọ́hùn ní gbèsè ẹ̀ paná ẹ̀ paná ò sì náà lọ láwọn inú churches irú ẹ̀ làwọn kan náà fẹ́ gbé wọnú islam fáwọn olórin islam kò sọ olórin islam àwọn tọ́ọ̀gì mùsùlùmí ni ẹ lọ ọ̀pọ̀lọpọ̀ wọn náà tẹ̀lé ọmọ àlè lọ́pọ̀ nù wọn ọ̀pọ̀lọpọ̀ wọn aṣẹ́wó gba àwọn ọmọ obìnrin tán kọrin ìwèrè tẹ́ẹ̀rí yẹn lọ kàtá wọn o aṣẹ́wó lọ́pọ̀lọpọ̀ wọn tẹ́lẹ̀ tíátà ní mí sínú wọn wọn kẹ̀rí porin ẹ̀sìn náà jáwó wọn sì lọ sínú ẹ̀rẹ́rì ohun orin ẹ̀rẹ́ tó ń kọrin ẹ̀sìn agídí ló fi lo scarf sórí yìí sọ̀rọ̀ jáàbù o scarf scarf agídí ló fi lo ṣẹ́wárí tọ́kan èmi àti yín ni pé inú ilé ẹnì kọ̀ọ̀kan wa orin ọ̀gbọ́dọ̀ máa lọ́mbẹ̀ gbogbo owó tó bá já sí pé késẹ́ẹ̀tì orin ló ń fọwọ́ rà tó o bá ti délé lọ dáná sun wọ́n wulẹ̀ tó fún yẹn o kọ́ wá gbẹ́lẹ̀ kọ́ dáná sun kó o bò mọ́ bẹ́ẹ̀ gbogbo owó tó yẹ pé lórí fóònù rẹ mẹ́mórì rẹ orin lọ́pọ̀ ńbẹ orin wíṣkì orin ayéfẹ́lẹ́ orin ayébímọ orin pàṣùmà àtòrin àwọn ayélóyún gbogbo àwọn olórin tẹ́ǹpìlì olórin ẹ̀ lọ dìlítì ẹ̀dànù kúrò ní mẹ́mórì ẹ̀ èmi o fóònù tèmi o wàláì mi lórí ń bẹ̀ kò sórí lórí fóònù tèmi ọ̀dà mi ló gbogbo ìtọ́ba wa gan mo dìlítì ẹ̀ dànù tí mi bá fò débẹ̀ tí n bà mọ́ lòkù n tán fi tírẹ̀lì ti wà nù orin mo dìlítì gbogbo orin tó bá fóònù mi wá gan even ringtone tí n bá di pọ́n sáǹdì bí orin mo dìlítì ẹ̀ dànù bóòlù ni ó sì máa dún lórí fóònù mi tẹ́sù ọmọ ẹ̀dọ́ ń bẹ̀ ìwà ní mọ̀ọ́sán àdúrà àdúrà bóòlù àdúrà ó ṣe gbà oríkun tí ó sì tó ń bẹ lọ́n kí mọ̀lẹ́ka aláàánú wá kàdúrà rẹ lọ ìkan lọ́ọ̀fọ́ mù gbogbo wa ní ká sọ ṣe téye dórí àwọn rédíò program tá à ń gbọ́ téye dórí àwọn kẹsẹ́ẹ̀tì fídíò gbogbo tó bá jọmọ́ ní kọ́mọ̀sì ló lé wa àwọn ọmọ wa ká jẹ́ kó yé wọn orin ọ̀gbọ́dọ̀ máa wà nú ilé wọn ọ̀gbọ́dọ̀ máa kọ nínú ilé wa wọn ọ̀gbọ́dọ̀ máa jó wọn ọ̀gbọ́dọ̀ máa lùlù wákà ní sẹ̀rí àṣekínni o lọ faramọ́ gbogbo ara sì mọ́ wákà sí wákà nílùú nù àwọn àfáà wà lẹ̀ yorùbá kọ́ lọ́wọ́ san wọ́n lẹ́sàn rè wà lẹ́ táwọn àfáà yẹn bá sì wá àsì lọ wọ́n wàá ṣe kí ni o wọ́n fi wákà sọmara ẹsẹ̀ tọ́ ẹ pé ńgbà míì téèyàn bá gbà wọn wákà wọn èyí ó sì máa sọkún oníyẹ̀yẹ́ rẹ̀ ò ti rá lẹ́ná oníyẹ̀yẹ́ rẹ̀ ò ti rá lẹ́ ṣé lọ́pọ̀lọpọ̀ orin táwọn ọmọ olórin yẹn lùlù sí kò ní pírọ́blẹ́mù àwọn náà sọ di ìlù wákà àwọn àáfà ayé ìjọ tán fi ń ṣe wáàsí ni àwọn wá fìlú gbèjà jẹjẹ wọ́n ṣe wèrè sí òwúrọ̀ ọ̀sán lórí tòun yọ òní yẹ́yẹ́ rẹ ò ti ralẹ̀ wáàsí ni ó pé àárọ̀ rẹ olówó lọ́lọ́sàn só ti kú re ni só o ti kú lẹ́ni tó bá lùjẹ́ náà ni tó bá ṣe pa ìkú láàyè o àbábá Muhammadu wáàsí náà ti bọ́ pé ànàbí ìwọ̀n ó kú àbí òkú sallallahu alaihi wasallam ìwọ náà ó kú tó bá jẹ́ páyè kú láyé àti á kú láyé yìí ilé ayé yìí kì í sáà wà lọ ọ̀run làrè máa bọ̀ gbogbo wọn kọ wá wákàtọ̀ pọ̀ nígbà àfi lọlé kéwulé àwọn wákàtọ̀ wà láì tẹ́pẹ́ ní èyàn ọ̀fẹ́ máa sunkún àwọn afáwà máa ń kọ wá tọ́pọ̀ nígbà yẹn ìmí bẹ̀ gan tọ́jọ́ pé bíbà tán ju òkò ni irú ẹni tí ọba kírun ní ìsìn pé alágídí kìíní kan ní òkírun olóòkí àwọn wákà yẹn pọ̀ tọ́jú pé tó bá da fún ọba yìí wálé oríire ọmọ wò pé ah, ìwọ lọ sí ìwọ náà lélẹ̀ ìmí inú àwọn wákà àdúrà náà fi máa ń ṣe gbogbo eléyìí òṣèré ọ̀tá kò kóhun náà ọmọ kọjá làgbé ah, torí àwọn àwọn mọ̀tàṣàdìdú náà kan ọ̀dá wákà àwọn eléyìí wọn náà ti di kèfèrí báwọn ẹranko làwọn eléyìí orin ni ṣẹ̀rí ọ̀fẹ́ wákà ṣe kí ni o ọwọ́ àlá wákà náà máa ń pè ní ṣẹ́rù ànábì gangan lẹ́tọ́ máa ń kọ wákà fún pàápàá téèyàn bá ń ṣiṣẹ́ irú ẹ̀yin omi bọ́yẹ̀ ń fọṣọ ẹ lè máa dá wákà wọn ò ní ọmọ akọrin bú yẹn oṣù ẹ̀mí táwọn obìnrin Yorùbá máa ń ṣe nu yọmọ wa kọrin bú àwọn ọ̀tá rẹ̀ ojú ọ̀dọ́ òun kìíní kan ọ̀fọ̀sọ yọmọ wa jùkò ṣe é fẹ́jọ́ ń gbélé ìyá ìlíyà ní í ṣe ọ̀hún tẹ̀nú ọ̀wá ṣe kí ni o tàbí kọ́dọ́kẹ́ mọ́ ẹ̀hán tẹ̀nú ọ̀wá sọ mọ́ pé ńgbà bá di pé wà wọ́n àwọn ju wákàtí làwọn tán wà yà lọ bá pé olórí burúkú rèmi lọ ń bá wí èmi ẹ àwọn wákẹ́ ẹ̀sìn tó mú làákà ìdání wákà tó jẹ́ kí ni o àdúà gbogbo ẹ̀ làwọn sàbẹ̀ náà kọ̀ èyí tó jẹ́ wàásì mẹ́nu wákà èyí tó jẹ́ àdúà bẹ́ẹ̀ ẹ wákà àwọn àtàwọn afẹ́ fi rọ́bà náà rọ́bà náà ẹ̀kọ́ fi máa sàdúà ńlẹ̀ Yorùbá gbẹdú níyà náà àṣà náà ta àkèrọ̀ náà àṣà náà ta kàyé wà má bàjẹ́ kọ̀ọ̀kan wàláì wákà ní àdúrà sí ni máa ṣe fáwọn ọmọ rẹ máa ṣe nù ilé rẹ dúnìyà náà àṣà náà ta àhẹrọ tẹ́ẹ̀nà má ṣe mistake o èyí fi kùránì kọrin o sọ pé ìtọ́kẹ́ rọ́bà náà tì náà fi dúnìyà àṣà náà torí ká lómi ò tó gbọ́n ànábì fún rẹ̀ olórí àdúrà ní rọ́bà náà á tì náà fi dúnìyà ànábì wa máa ń ṣe ládùúà ànábì ọ̀wá yọ rọ́bà náà kú o ìyàwó mùsàlámọ́ lọ́gbà wa ó ládùúà tánàbì máa ń ṣe jù ànábì ò kọ́mọ̀ bàbá jẹ́ pàmò bí nǹka kùránì ànábì àtọ́ dípé Allahumma atina fi dúníyà hasana wá fil akhirati hasana wá kìnà ó ti kó kùránì báwọn ọwọ́ pé rọ́bà náà ti di kéde Allahumma kìí ṣe kùránì mọ́ tẹ́mi náà bá wá sọ di wákà mi fi kùránì kọrin dúníyà náà máa ń sọ pé rọ́bà náà kí mo fi bẹ̀rẹ̀ dúníyà náà àṣà náà ta áàkìrọ̀tì náà àṣà náà ta káàyè wà mọ́ bá a jẹ́ kọ̀ọ̀rún dùn jó ọmọ tí tó yín máa kúrò lẹ́nu tiẹ̀ ṣé nǹkan wákàánú kí la fi wákà eléyìí ò ṣe àdúà wákà àdúà wà wákà wà sí wa torí náà orin ọ̀gbọ́dọ̀ mọ́ lọ́nu lé wa níparí òun ní kíni o òun ní àwọn fídíò bú jẹ́mọ́ kí mo pé o àwọn fídíò bú kò yẹ kọ́ mọ́ lọ́nu lé mùsùlùmí sẹ́ẹ̀ láàrin náà wàhálà dé bàbá sọ́lẹ̀ almunajid wọ́n lálàyé tó pọ̀ tán ṣe lórí irú nǹkan yẹn ṣe é rí lónìí nínú aburú tí ń lọ láwọn inú ilé òun ni ọ̀rọ̀ tẹlifíṣàn ọ̀rọ̀ fídíò ọ̀rọ̀ sátáláìtì ọ̀rọ̀ dstv ọ̀pọ̀lọpọ̀ wa àárí control ṣe é rí èmi dòní mi ò ní tẹlifíṣàn inú ilé mo ti kọ́ fẹ́ lọ ra tẹlifíṣàn àti fídíò ní oníwàlẹ́ ìmọ̀kẹ́ tó kówó mi á kò ní èyàn ìgbélé èyàn ọmọ ẹranjú kí ẹlòmíràn ni pé sọ́wà trọ́ọ̀sì ìyàwó rẹ ni obìnrin ò ṣe trọ́ọ̀sì dé bẹ́ẹ̀ hùn sẹ́ẹ̀bínú ẹ̀yìn obìnrin sẹ́ẹ̀gbọ́n tí mo wí sá ọlọ́run ní jẹ́ gbọ́ àárín ta tó orí mọ́tò pé o trọ́ọ̀sì obìnrin ẹ wà bá aláyé jọun àwọn tẹ́lìtì nípa dáàdì tí wọ́n tẹ́lìtì máa ń lo àwọn tẹ́lìtì máa ń ní kọ́kọ́rọ́ <laughs> ilé gbàgbé láyé dáàdì mi ọ̀wà ti tẹ́lì wọ́n wà mú kọ́kọ́rọ́ lé máa bá dé lálẹ́ tí wọ́n wà ṣe kí ni o bó ṣe yẹ kọ́ ọmọ ṣe nu tí wọn náà bá rú àwọn tẹ́lẹ̀ ayé ìjọ tó ní kọ́kọ́rọ́ ọ̀wà àti nígbà bá dé lálẹ́ gbogbo àjọ àmọ́ òfin ẹ̀ new cbc us eight thirty ah, àti kíṣà àìtọ́ ọlọ́mọ àbọ̀dọ̀ kí àbá àmì àjọ náà mi o wà láyé lè gbàgbé tán sínú sẹ̀mí ayé mi láyé ká ní wọ́n bá tó jẹ́ káwọn tó bọ́ sórí ìbára ṣe gbọ́ yé ìní irú wa yóò bá tó gbúdù jù báyìí lọ wọ́n kún alọ́wọ́ lórí ìwọ̀nba tọ́lọ́ ní àríṣe wà láyé àti kí má gírí bìtàn àti kíṣà ìfún àìsàn tẹ́lì àwàwọ̀ news eight thirty bcos ẹ̀kẹ́ni kan kí ló kọ ọkùnrin tí wọ́n sọ̀rọ̀ lù ẹ̀lú ẹ̀yìn ẹ̀kẹ́ni kan ló ní ròyìn yẹn ṣáájú ẹgbẹ́ kó tọ́ wà ní ròyìn náà gbogbo àwọn yẹn ní máa ń ṣèròyìn bá náà ìjọ Jímọ̀ aládé àdúrà akọ̀wò tí ó GTV eight thirty to nine àwàwò ti BCOS tí ọmọ wa mọ́tò ẹni sòkò tètè jí o ẹni sòkò tètè jí aládé àdúrà tẹ́lì láti máa gbogbo ẹ̀gbà yẹn tọ́wọ́ ti dágbọ́n kìí ṣe pé súnà gbọ́ yé o nọ́mà pé kí n control kí ni o family mi ẹ wá wà wá lónìí àwa sọ pé o trust ìyàwó rẹ o trust ọmọ àáfà àrùn jù lọ ẹlẹ́yà ti lọ petrol wọ́n ti ń wẹ̀yẹ ayé ẹran yóò ṣogbo òkúkọ dúdú ta ló pa chief o lo trust ìyàwó rẹ ilé rẹ ti dàrú tipẹ́ <clears throat> gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá nínú ilé ẹ control rẹ̀ ọ wà nínú ti ń kó báwọn ọmọ àwọn tá à ń darí sùkúù la máa ń tà ń rí tọmọ mi àwọn máa kóra wọn jọ ní bírèkì kí náà ń sọ ṣé wọ́n ti wẹ̀yà ayé ah wàhálà ìmọ̀ wò tó o bá rí jẹyà ayé kinní kan ọ wá jábọ́ láti sánmà ṣé wọ́n ti wo ta lọ́pàá sí ìfù àìmí ò tí wòye o kí lọ́wọ́ à ń bẹ̀nà yọ sọ ọmọ ìyá ọmọ wa bí ó ṣe ní kẹsẹ̀ ti òkè n táwọn ọmọ ń wò ní lẹ́nu <clears throat> gbogbo wa ni ká sọ ṣe ara burú ní tí ọ̀yẹ́kọ́ ọmọ lọ́nu lè tiwa ṣé ẹ̀ tó wá dáwọ́ tó wá ń ṣe gbogbo àwọn fídíò tí Nàìjíríà tó tẹ́ ẹ bá dáwọn àlú míì fídíò tó béèrè ọ wà o ní ìṣe ẹmọ tó wá báyé jẹ́ jù ọ̀run lọ́rọ̀ íńtánẹ́ẹ̀tì màá fi round of láìpẹ́ yìí sẹ́ẹ̀dì gbogbo táà sọ pé ẹ má wò ó tẹ́lì ní ìsìn tọ́wọ́n bá ti ní android phone yóò wò youtube àwọn wẹ́bsáìtì míì bẹ̀tẹ̀ pornographic sites bí wọ́n ṣe ń bára wọn ní sexual intercourse ọmọ òwò ń bẹ bí wọ́n ṣe ń romance ara wọn ọmọ òwò ń bẹ gbogbo àwọn oríṣiríṣi jokes ọmọ òwò ń bẹ bí wọ́n ṣe lè tàbọ́n ọmọ òwò ń bẹ̀ bá ṣe lè fa sìgá ọmọ òwò ń bẹ̀ kódà bá ṣe lè ṣe bọ́ǹbù ọbẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì ó sàwọn ọmọ ìdàkudà ṣùgbọ́n kálukú wa ká sọnù ilé wa gbogbo ẹ̀yin tẹ́ bá ní tẹlifíṣàn tẹ́ ẹ ní fídíò tẹ́ ẹ ní dstv sẹ́dínlọ́dà èmi ò sọ pé àràmù ni o tọ́lá àwọn àfẹ́ǹsì òpè àràmù wọ́n ní pé ọ̀bẹ olójú méjì wọ́n lọ́lá burú ó sì lékè ni o àǹfààní ṣùgbọ́n lásìkò tá a wà yìí aburú ẹ̀ já àǹfààní ẹ̀ lọ ẹ bá níbi bs àwọn islamic stations wà tó jẹ́ pé twenty four seven tí wọ́n bá ṣe wá sí lárúbáwá wọ́n ṣe english wọ́n play kurani wọ́n ṣe interview fáwọn àáfàá irú àwọn ilé ẹjọ́ ọmọ yẹn ọmọ ẹ̀wò bóyá wọ́n benefit kankan méjì bẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń bì kí wọ́n ṣe ń bẹ̀ wọ́n pọ̀ fọ̀ wọ́n wo obìnrin oníhòòhò wọ́n ò jò wọ́n ṣe rádaràda tẹ́ ẹ̀ bá ti ní kẹ́sẹ́ẹ̀tì wá sí àfẹ́ ẹni ọlọ́run ẹ̀ láwọn islamic kẹsẹ̀ táwọn ọmọ yẹn benefit ẹ̀ ti fídíò yẹn pa ẹ lè fi kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ tẹ́ẹ̀jẹ̀ ọmọ tá àfa òrìrí tí ó sì léṣe àfa yẹn lẹ̀ bí àwọn ah, fẹ́ máa fa ìjọ kan ìjọba ẹ dẹ́ni ni àfa àtàwọn ọmọ fídíò wọn rèé ah, àwọn ẹlẹ́yìn pẹ̀lẹ́ tí ọmọ lónìí tọ́lọ́ ti bọ́lẹ̀ tí ọmọ kan rí ẹ lè lo àwọn fídíò yìí kan táwọn ọmọ yóò fi mọ àwọn àfa àlágbàáyé pé wo ada sheikh ibn baz rahimahullah kọ́ni tó fi àlà wà fà ìbàbá tẹ́ tí wọ́n máa tún tán sọ àwọn lẹ́jọ́ even láìpẹ́ tí wọ́n ń sáàkì àwọn kankan ní YouTube wàláì èèmọ̀ ń bẹ ní YouTube lábala tọ́jọ́ mọ́ islamic videos gan bẹ́ẹ̀ tọpọlọpọ̀ èyí lọ bẹ́ẹ̀ mo ń wo àwọn quranic competitions àti recitation kan láìpẹ́ ọmọ ọdún mẹ́rin tó lead irun tàràwì ọ̀nbẹ ní youtube mo play rẹ̀ fáwọn ọmọ tèmi báyìí pé ìwọ náà sórí ìwọ náà yẹ kó tilẹ̀ kákùrà nìtàn sórí ọmọ kékeré ọdún mẹ́rin ó ti jọ mi eléyìí lọ ọmọ ọdún mẹ́rin ó lead irun tàràwì inú àwẹ̀ ọmọ ọdún méje ń bẹ lórí youtube ó tó wé láwà ní afọ́jú tó lead irun ọ̀nbẹ́ńbẹ́ ẹ sáàtì fòrú àwọn yẹn play reform àwọn ọmọ haúsá competition ti nàìjíríà náà ń bẹ lórí youtube ọmọ obìnrin tó kakura níbo odi lè tọ́ lọ ṣe ní ń jẹ́ òní ọmọ ọdún méje ìtọ́ kakùrà ní tó ń sunkún wàláì tó ń sunkún tó ń ka sọ́rọ́tù lè júmọ́ à ó débi ọ̀rọ̀ ọmọ yẹn bu ẹkún gbogbo orú eléyìn yìí ò sí wá kẹ́ máa play reform ọmọ yín gbogbo orú eléyìn ibùn jẹ́ kán wà mọ̀ jù náà ṣe é wọ́n ti wà addicted mọ̀ kásá máa wo fídíò kán máa wo nǹkan ibùnjọ́ tí wọ́n bá ti ń wo kùránì náà wọ́n tún wo tìsínà náà ẹ má kán wà addicted mọ́ occasionally occasionally fídíò sì náà ọ̀gbọ́dọ̀ mọ́ lọ́nu ilé wa fídíò orin fídíò aṣẹ́wó fídíò ọ̀fọ̀ fídíò oníhòhò ọ̀gbọ́dọ̀ máa lọ nínú ilé wa ara àwọn àdánwò tó ń lọ láwùjọ òun lélẹ́yìí ní ìparí ṣe ẹ wá aráburú íńtánẹ́ẹ̀tì ni màá fi parí rẹ̀ ṣe ẹ rí he láìla àìlọ́lá baba Ibn Baz wọ́n ń ṣàlàyé àdíìsì kan àdíìsì yẹn ni mo kóòtù ní prógráàmù Ìlọrin tánàbí ń sọ pé nípa àwọn àṣọrọ́tù sáà òun ni takọ́ aswak pé ara àmì òpin ayé ni pé àwọn ọjà wọn ò sùn mọ́ra wọn àwọn yàrá òbí ọjà ọjà kan wà muslim ìkan wà mọ́sálà kò sún mọ́ra wọn àwọn àfáà ní kèsì mákẹ́ẹ̀tì bá lànà bí n sọ àwọn kan ní íńtánẹ́ẹ̀tì ni mo wà ní yàrá mi ń bì mo sì ń bára amẹ́ríkà transact yes or no ó ti sún mọ́ra wọn ayé ti di global village àwọn mìíràn àwọn àfáà ní ní íńtánẹ́ẹ̀tì tá à ń lò yìí pààrọ̀ àmì òpin ayé ni àwọn àmì òpin ayé sì rè aburú lọ́pọ̀ ń bẹ a fún un sẹ́ẹ̀rí íńtánẹ́ẹ̀tì ọ̀sọ̀ àwọn ọmọ dìdàkudà ẹ lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ kí náà ní tá fẹ́ ṣe àfàyè kán gbé píkítọ̀ wọn sórí Facebook kọ́nà jù báyìí tọ̀ yìí bù afẹ́ yọ̀nà jù báyìí sórí Facebook ẹ máa wo ẹ lè rọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ yẹn kán póòsì nǹkan kan táwọn èèyàn wà tí ó wà beneficial kí ni wọ́n máa ṣe kán máa bọ́kùnrin chaati yìí tó jóbe kán sẹ́ndì píkítọ̀ síra wọn kán máa lo bar slang you are not serious you are crazy wàhálà you know well for you you are not even serious gbogbo ṣé mo parọ́ mọ́ yín sentence lórí facebook kan ẹ wàá máa wò pé wèrè ń sàwọn ọmọ yìí ni ai ewúrẹ́ o ai ọmọ mùsùlùmí náà ń ai wetin dey kini kan now wetin dey wrong now ó tún affect education wọn ọmọ tí ó ṣe wáyẹ́kì ọ̀nlọ́kọ e bcs fún wáyẹ́kì e ní bíkọ́sì. ọ̀nkọ bí àti fún ẹ̀rìn níbi ìfọ̀ èyí tó ń ṣe lórí ìfẹ́jú òtún gbẹdọ̀ wáyẹ́kì àwọn tí ó fún f twenty. ṣé ẹ rí ọ̀rọ̀ íńtánẹ́ẹ̀tì ọ̀bẹ náà lòun náà zuleha daini olójú méjì ni ṣé ẹ rí ẹ̀fà àwọn ọmọ gan lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwa bàbá gan téèyàn bẹ́ẹ̀ lè wà addicted mọ́ íńtánẹ́ẹ̀tì àdánwò ni àwọn ìyàwó gan ọmọ complain pé tó o ti sú yẹn o mo ti ẹ̀wà aráyè tí a ní o ọ̀pọ̀lọpọ̀ wa ní ìsìn látàárọ̀ ní ìsìn ìrà mo ti mọ̀ pé tí ń bẹ́ẹ̀ lè tan data mi ní ìsìn lẹ́yìn mọ́gírí àbẹ̀yìn ìṣáì mo ti pa fóònù mi báyìí ní ntọ́ dá mi lójú tí ń bẹ́ẹ̀ lè wọ íńtánẹ́ẹ̀tì lálẹ́ màá ti nídìí kí n attend sí tó lè gbà mí ní four hours mi ò kí n lè attend sí máa fi lọ sùn ọ̀tọ̀ làwọn chat fora téèyàn ó ti present lecture lọ́sẹ̀ ó ní lecture sì máa present lórí íńtánẹ́ẹ̀tì èyí tó jẹ́ láìfù facebook tó jẹ́ pé àwọn group tó jẹ́ pé láìfù facebook èmi ti wà ní group yẹn tí má ti lè click live wọ́n máa wò mí ń sì máa ṣe lẹ́tọ̀ lọ wọ́n máa gbọ́ mi live tí má dẹ̀ parí yóò download rẹ̀ automatically ẹ má fẹ́ download yóò save rẹ̀ ẹ má download download rẹ̀ èyí tí yóò bá sí ní online nígbà yẹn ìmí ń bẹ à ń gbìyànjú káwa gan jára wa mo sọ fẹ́ẹ́ kẹ́jọ nìkan pé sẹ́ẹ̀dì gbogbo àwọn íńtánẹ́ẹ̀tì yìí gan a kẹ́ ń rò pé àwọn èèyàn ń kẹ́kọ̀ọ́ gan àdánwò yìí ẹ̀yin ò rò pé ẹ̀yin àṣàṣù kìnnìkan ni ó ṣe lẹ́jọ̀ fún wa ní ìsìn o ẹ̀yin wọ́n fẹ́ wọ́n ti rìkọ́dù ẹ̀ o ẹ̀yin ń bọ̀ ni lẹ́jọ̀ tẹ́yìn gbọ́n thirty minutes wàhálà two hours làwa fi two hours wo wàhálà twenty hours èèyàn mélòó ni ó sì gbọ́ ó lè jẹ́ pé èèyàn hundred lọ́wọ́ àánú chat room ó lè jẹ́ pé mẹ́wàá péré ní ó download ẹ̀ ẹ bá sì sọ pé ẹ ṣe ṣùgbọ́n tí lẹ́jọ̀ ojú ayé ṣe dáanu ok mò ń ṣe lẹ́jọ̀ bíi mọ́mọ yẹn tó wà ń bì mọ́mọ yẹ àwọn tí ń gbọ́ mi yes or no ọ̀rọ̀ íńtánẹ́ẹ̀tì ò rí bẹ́ẹ̀ o lè rò pé chat forum whatsapp yóò two fifty six lọ́wọ́ o lè jẹ́ pé twenty six péré ńlọ́dà ló lẹ́jọ́ rẹ̀ pé o mọ̀ ìkíní kan seven point two megabyte o mọ̀ wéèsì megabyte ní ògiri so wọ́n mọ̀ pé kí ni question and answer àwọn òsì máa wàhálà tí wọ́n ṣe tó fi prepare akéde o lẹ́jọ́ yẹ kódà káwọn èèyàn mọ̀ èmi personally mo fẹ́ quit most àwọn internet yẹn ten yóò lè àníyàn tá a fi ń ṣe tó bá jẹ́ pé èèyàn kan náà lọ́ba ní oṣù rírẹ́ ń bẹ̀ àgbàládá lọ́dọ̀ lọ́n tí ọ̀jẹ̀ fẹ́ kú ìtìmọ́ nìyẹn ìtò lè evaluate èèyàn mélòó lọ ọkẹ̀lẹ́ ni pé kí ni Facebook forum yìí o èèyàn sixteen thousand five hundred lọ́wọ́ à ń bẹ̀ bóyá ló one hundred tó gbọ́ lecture yẹn and you, you have spent a lot of hours preparing for the lectures ṣe wá rí tàwọn ọmọ tiwa ọ̀rọ̀ tiwa kọ́ ni pé mò ń ṣèyàn láǹfààní chatting ni Chati gidi kí wọ́n sì chaati ìranù kálukú wa ká sọ ṣe ká jẹ́ kínú ilé wa ó jẹ́ mùsùlùmí ilé tó bá jẹ́ mùsùlùmí gidi òun nílé tí ó tún àwùjọ ṣe òun nílé tí ò ní connection pẹ̀lú àlìjánná òun nílé táwọn ọmọ ibẹ̀ ò ní láárí tí wọ́n dẹ̀ darí àwùjọ ọlọ́run jásùn lórí ayé àtijọ́ ògbéjà kìyàmà láàwọn inú ilé wa ń bi aburú èyí tá a lè sọ. So àtèyí tá a lè ṣe kí ni o tá a lè sọ subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha salamu alaykum wa rahmatulahi wa barakatuh.